الحمد لله رب العالمين الحمد لله الذي بنعمته تتم الصالحات الحمد لله الذي أمرنا بالزواج وحرمنا عن الزنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة فالسلام عليكم ورحمة الله وبركاته أدعو كفو الله وباو أن يرى بلوغو أما لوري نبي أقول لك ìkẹ́ àti ìgẹ̀kẹ́ ọlọ́ba níbi Muhammad sallallahu alaihi wasallam kọlọ́ba ara ilé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀sà pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n bá ìwọ̀nba àkókò tí a ní yìí a fẹ́ fi bá ṣàlàyé àwọn ọ̀rọ̀ láńlá méjì tó pàtàkì tó ṣe pé ọ̀rọ̀ ẹyọ kan kó sínú pé al-huququ bayna az-zawjayn al àwọn ìwọ̀ tí ń bẹ láàrin lọ́kọláya ló fi wájẹ́ paapò yìí ní nǹkan ńlá méjì àásì kan tá pòun ala zawjatihi huququ zawj ala ìwọ̀ ọkọ lórí ìyàwó ẹ̀ ọ̀rọ̀ kejì wọ́n jẹ́ huququ ala ìwọ̀ ìyàwó lórí ọkọ rẹ̀ ìwọ ìyàwó lórí ọkọ rẹ̀ tó jẹ́ pé lénìí àgbéyẹ̀wò àkọ́kọ́ yẹn tá a pè ní huququ zawji ala zawjati àwọn ìwọ ọkọ tó wà lórí ìyàwó ẹ̀yin èèyàn mi ìpìlẹ̀ tí ń bẹ fún ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ fún wa nínú suratu nisa ní àyà 34 Quran 4 verse 34 ọlọ́run bọ́ba lékè ọlá ó ṣàlàyé fún wa pé a'udhu billahi minash shaitani rajim الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما الله ìsìdé ìparí àyà yìí òun ni àyà tó tóbi tí ó fẹ́ máa sọ nípa ìwọ̀ tí ń bẹ láàrin lọ́kọ̀láyà ọlọ́run bá ní pé àwọn ọkùnrin wọ́n jẹ́ òpó lérò lórí àwọn obìnrin lórí àjùlọ tọ́lọ́run bá ṣe lórí apá kan apá kan lórí apá kejì àti bí ọlọ́run bá ọba lẹ́kẹ́ ọlá ṣe jí kí apá kan máa ná nínú dúkìá wọn àwọn obìnrin tó rere àwọn obìnrin tó dúró dáadáa tí wọ́n sọ ìwọ̀n tí ó pamọ́ nínú kẹtọ́lọ́run bá ní kí wọ́n sọ. bákan náà ẹ jẹ́ lọ́ọ́ mọ̀ pé ìwọ ọkọ lórí ìyàwó àwọn ọmọ tóbi gan o wọ̀kẹ̀rí ẹ̀ ó tóbi gan ó sì kàǹkà gẹ́gẹ́ bí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam bọ́ sọ fún wa nínú hadith kan tó gún régé ó ní haqqu zawji ala zawjati ìwọ ọkọ lórí ìyàwó anna law kanat bihi qarha òun náà ni àpèjúwe ta pé ká ní ibà ń bẹ fún ìyàwó ọkọ egbò kan tí ó mu lẹ́sẹ̀ tàbí ní apá tígbò náà wá jẹ́ nìkan tó pé ìwà ń tuntun ń yọ ti tuntun tí ṣàǹtàn tẹ́ǹtẹ̀ ní yọ bí àkàdùn tó sì pé ń tú tí ń tú falasahatiha tóbi wá sí tuntun yìí tó bẹ̀rẹ̀ sí kó tabi níbi ẹsẹ̀ ọkọ rẹ̀ tàbí ibi ọwọ́ ọkọ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí má adàtì àkọ́hù obìnrin ọmọ àti ìpé ìwọ ọkọ la ilaha illallah la ilaha illallah a lè mọ bí ìwọ ọkọ sí lágbára tó lórí aya ẹ̀yin obìnrin ilé ìlú fi wá jẹ́ pé gbọ́dọ̀ tẹ́tí bẹ́ẹ̀lì jẹ́ kó jókòó kí ìwọ náà gbọ́ àwọn ohun tí a fẹ́ sọ sí àwọn ìwọ yìí sóun mú lòbí àbí ojìsọ́fìn àwọn kọ̀ọ̀kan tọ́ bá jù sáwọn àwọn kọ̀ọ̀kan mójútó láwọn ìwọ̀ èyí tí pé a wa sọ lénìí kọ́lọ́n bá jẹ́ fún wa tó jẹ́ pé ìwọ̀ náà a pín sí ọ̀nà mẹ́rìndínlógún yìí nílá ìtàhálà ṣùgbọ́n lọ bí ẹ má jẹ́ àgbàgbé pé Muhammad sàádà fún àfa gbé jáde 1159 àfáàwà ibn hibban òun gbà ní àdísì 1291 àtàwọn míì táwọn náà gbà wá àlẹ́bí sọ pé láwùká ní ti àmì ọ̀rọ̀ ni ahadan tó bá ìpé ń bà jẹ́ olùpàṣẹ fẹ́ni kẹ̀kẹ́ ni àyìn yẹ sùdùdàdì ahadan kó forí balẹ̀ fún ẹlòmíràn làmọ́tò lè mọ́ rẹ̀ àtà èmi àlẹ́bí ọba sì pa obìnrin láṣẹ wò antes jùlẹ̀ ìzàbíhà kó forí balẹ̀ fún kó máa forí balẹ̀ fún ọkọ rẹ̀ kí ló fà síbi torí ìwọ̀ èyí tí ọkọ ní lórí àyà rẹ̀ ni ọ̀tọ̀ àwọn atọ́lẹ̀ maria ti lè záwọ́jì ha mímú ìjìbá ti dòkó lè jẹta bákan náà ìjà lọ máa èyí àwọn tá a jẹ́ obìnrin ká mọ̀ pé títẹ̀lé àṣẹ ọkọ àwọn ọkọ wa táwọn wò yẹn àwọn máa wò ó pé olórí bẹ́sikẹ́ni olórí kónkóló dógóyárò ni dógó akúrúyẹnjú ni akúrúyẹnjó èyí yòówù tó yọ jẹ́ ọ̀fẹ́ gẹ̀dẹ̀ǹgbẹ̀ olóhùn kíkí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú èyí tọ́lọ́mbá ní ọkàn gùsì ọ lọ́dọ̀ ọkọ kò bá àṣọ lórí fẹ́ǹfẹ̀ kò bá àṣọ lórí pàlàbà kò bá àṣe àbèpàkọ́ gógóró àbí àpèpàkọ́ sọ́nsọ́ tàbí àbèpàkọ́ nẹ̀ró tàbí ẹnìkan tó ṣe pé aláyàfẹ̀ǹfẹ̀ ọlọ́wọ́ pàlàbà ẹlẹ́sẹ̀ tí ń rìn yíyí òwú torí ọjọ́ tọ́lọ́n bá pín sọ́dọ̀ rẹ lọ́ọ́ mọ̀ pé títẹ̀ láṣẹ rẹ̀ bí mo jì bá ti dókòlù jẹ́nà nínú nǹkan tí máa ń jẹ́ kí ọ̀rìn kóbìnrin kó jọ́rìn èèyàn fóbìnrin láti wà jẹ́nà ni o gbọ́hun tí ànábì wa sallallahu alaihi wasallam sọ inú Sahih Ibn ní àdéhùn four thousand one hundred sixty three ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé ìdásọ́dà àti ìmọ̀rí àti kọ̀mṣáhà tí obìnrin tó bá kí n wákàtí márààrún rẹ̀ wọ̀sọ́ ọmọ ti ṣàrọ́hà ó sì gbà àwẹ̀ ọmọdọ́ọ̀nù rẹ̀ ó gbà á mójútó méjèèjì yìí tọ́lọ́wọ̀n ọba ni ó kí n wákàtí márààrún ó gbà àwẹ̀ oṣù rọmọdọ́ọ̀nù àwọn méjèèjì yìí tọ́lọ́wọ̀n ọba ni ó lẹ́yìn ìgbà tí ó pé tọ́lọ́wọ̀n ọba tán ànábì fi ti tọkọ rẹ̀ lé wàá fi ti fàdújáhà ó sọ abẹ́ rẹ̀ wà àtọ́ àti zaujaha ó sì tẹ̀ láti ọkọ rẹ̀ wọ obìnrin wo mẹ́rẹ̀ẹ̀rin sọ dáadáa mójútó o ṣàkíyèsí o lákàkún ẹ o tó ti kírun wákàtí márààrún rẹ̀ tó pé pérépéré ó sì gbààwẹ̀ Ramadan ọ̀rọ̀ máa já lẹ́yìn kò sì bí ipò ń gbààwẹ̀ ọgbà pérépéré ó sì sọ abẹ́ rẹ̀ fún ọkọ rẹ̀ lẹ́yìn ọkọ rẹ̀ nìkan bákan náà ó sì jẹ́ nìkan tó yẹ kó tẹ̀lé àṣẹ ọkọ náà kí ilẹ̀ lẹ́hà wọ́n máa sọ fún obìnrin báyìí pé ó dókó lé jẹ́nẹta máa wàlùjẹ́nà lọ wàlùjẹ́nà min ayyabi wábi àṣíìtì ẹnu ọ̀nà yóò tọ́ bá fẹ́ náà ní kọ́ bá wàlùjẹ́nà àwájá lọ ọmọ òwúrọ̀ta jẹ́ obìnrin olùgbàgbọ́ òdodo tá a páyọ̀ ọlọ́run ọba ẹjá mọ̀ pé àwọn ìwọ̀ èyí tí ọkọ nílé wa lórí ọ̀pọ̀ ṣùgbọ́n tí mo fẹ́ kó mẹ́rìndínlógún wá ń bẹ̀ èyí ní láì tààlà tá ti mójútó mẹ́rìndínlógún yìí àwọn yòókù kéékèèké ni ìtọ́lọ́n bá ní kí ẹni ti sàlàyé fún wa bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ à ń tò téra o fi máa yà mọ́ ha kóbìnrin kọjá nìkan tí pé yóò máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ibi tọkọ rẹ̀ bá pa àṣẹ láṣẹ lé lórí lórí ntakọ bá pa aláṣẹ lórí ó gbọ́dọ̀ máa tẹ̀lé o Hussein ọmọ Mohsin ń sọ nípa ẹ̀gbọ́n tàbábúrò bàbá rẹ̀ lóbìnrin tá ń pè ní amọ́tù ara rẹ̀ ọwọ́ ní ọwọ́ bá níbi amúsàwọ́lá àlùsọ́lá ànábì wá sọ báyìí pé àdá ti záwùjẹ là ń tí sí ẹni tí ó ti lọ ọkọ ní ọ arábìnrin sọ pé kúltùnà mo ní bẹ́ẹ̀ ni paul ànábì bíi pé fàáyínà àǹtí mi nìkú bóńbó pòsíṣàn rẹ obìnrin yìí arábìnrin bóńbó pòsíṣàn rẹ lọ́dọ̀ ọkọ rẹ olùtò arábìnrin sọ báyìí pé má àlùhù ìlà àjẹsùn ọ̀nà kò sí ohun tí mi è ṣe nínú ohun tó bá ní kí n ṣe àti ohun tí n bá kagaraga láti ṣe lókun tágara bá dá mi lórí ẹ̀ kò sí nǹkan ọ̀hún tó ní kí n ṣe tí ní ṣe o kọ àlẹ́rìí sọ pé fàkẹ́yìfà àǹtìlá bóò ni ní ọ lọ́dọ̀ rẹ̀ hmm, torí pé fàyínnahu jannatuki wa naruki torí pé ọkọ rẹ tó wò yẹn òun làlùjẹ́nà rẹ o òun nìyẹn rẹ kí ni túmọ̀ ẹni pé bọ́ bá ṣe tẹ̀lé àṣẹ rẹ̀ sí bó ṣe mójútó ohun tí bá ń pa ọ́ láṣẹ sí bó ṣe mójútó àti àṣẹ rẹ̀ sí àti gbésí ayé ọkọ rẹ bẹ́ẹ̀ náà ni àlùjẹ́nà ń bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ náà ẹ̀tọ́ bá wá sí ìdàkejì ìnà ń bẹ́ẹ̀ pẹ̀lú wọ́n bí ànábì Muhammad sallallahu alaihi wasallam nípa pé ta ló obìnrin tó jóló obìnrin rí jù sí ìlà òṣèlú àṣàlà ní kọ́yẹ́rì nísà wọ́n bí ń sọ ọlọ́run bá pé ta lẹni tó jóbìnrin rè kọ́ ànábì sọ àlẹ́tì tó téèhó ìdá àmọ̀ràn òun náà ni obìnrin tó yẹ pé níṣe ni máa ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ nígbà tí ọkọ rẹ̀ bá pàṣẹ ọ̀tẹ̀ sódò ìdà nẹ́dọ̀rọ̀ nígbà tí ọkọ rẹ̀ bá wojú rẹ̀ yóò mú dùnú wá sókè ọkọ ọkọ dùnú pẹ̀lú rírí tó bá rí ọ̀tà fàdòhò fi nẹ̀fṣì àwọ̀ máa lè bákan náà yóò sì máa sọ yóò máa sọ ọkọ níbi ẹ̀mí ara rẹ̀ àti dúkìá ọkọ rẹ̀ yóò máa sọ ọkọ rẹ̀ ń bẹ eléyìí kò sí nkẹ́kà bí kò sí pé ká lè fi mọ bí obìnrin àṣẹ ọkọ lé lórí bó ṣe pàtàkì tó àti bó ṣe jọrìn ẹ̀yẹ̀ tó ẹ̀jẹ̀ á lọ mọ́ o nípa pé àṣẹ ìyàwó àṣẹ ọkọ lórí ìyàwó kìí ṣe pé mọ́tìlákà kìí ṣe pẹ́ńgẹ́dà o kìí ṣe ní gbogbogbò o wọ́n ṣe é lófin nípa pé kọ́ má jẹ̀bi tí ọlọ́run bá ṣe léèwọ̀ o kọ́ má jẹ̀bi tọ́lọ́run bá ṣe léèwọ̀ o kí ìwọ ọkọ náà páyà ọlọ́run àyìn àmọ́rọ̀ àzọ́ òjò àbìmọ́ sí yá tóbìnrin bá tí ọkọ bá pa ìyàwó láṣẹ nípa pé kó ṣe ọlọ́run láwọn ẹ̀ṣẹ̀ tí yẹn lè fi ṣe ọlọ́run kò gbọ́dọ̀ tẹ̀lé o gẹ́gẹ́ bíi pé ọkọ pa láṣẹ pé kò gbọ́dọ̀ lo jáàbù wọn ta kò gbọ́dọ̀ lónìí kọ́ọ̀bù tó sì wúlò kà ń takọ̀la àṣẹjẹ àbá pé kọ́ bọ́ ìjáàbù rẹ̀ lẹ̀ kọ́ máa lọ lẹ́ni tí ò nílò jáàbù àwọn tẹ́tí kọ́ sára tàbí kó gbé òǹjò lẹ̀ kọ́ máa kírun mọ́

òun súnmọ́ lásìkò ìgbà tó ń ṣe èjì oṣù lọ́wọ́ bákan náà òun súnmọ́ lásìkò ní ojú ilé ìyàgbẹ́ ojú ìta àti ìdáwọ́ tẹ́lẹ̀ àti àwọn nǹkan ẹ̀mí lọ tó ṣe pé aṣòfin iná ẹ̀ ló ṣe àwọn ilé ìléwọ̀ ọkọ̀ yẹn tàbí lọ́pọ̀ àwọn nǹkan láṣẹ tó wá tọkọ̀ ìwá ni má ṣe àṣẹ ọlọ́run ọ̀bá náà ò ní tẹ̀lé ọkọ̀ ẹ̀ ń bẹ̀ ò torí pàdé bí Muhammad sallallahu alaihi wasallam sọ pé láàtọ̀ wọn tàfi máa ń sí ẹ̀ ti lẹ́ẹ̀ kò sí ìtẹ̀lé o níbi ìmáṣẹ lọ́wọ́n ìnẹ̀mọ̀ tọ́ àtú fìdímà o ìwọ̀n tá à ń pè ní ìtẹ̀lé ibi tó bá jẹmọ́ dáadáa ni o ibi tó bá jẹmọ́ dáadáa ni o ẹlẹ́ẹ̀kejì òun náà ni à ń takọ̀rọ̀ fìlìbẹ́ẹ̀t wo obìnrin nínú ìwọ̀ tí ọkọ ní lórí rẹ òun náà ni kó máa gbélé o kó máa gbélé jókòó kó máa wà nílé wọ̀lẹ́ àtẹ́kọ̀ọ́ ilẹ̀ àbí ìmì kọ́ ọ gbọ́dọ̀ jáde ní ilé ọkọ rẹ o àyàfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ ọkọ rẹ ló gbọ́dọ̀ fún ní yọ̀ǹda oríṣẹ́ ìjọba fẹ́ lọ sí ọkọ rẹ sì ní ọ̀sáyè kò sáyè láṣẹ ọkọ rẹ o wọ́n lọ́sẹ̀ bẹ̀ o lọ́rọ̀ ló tù ú ọ̀fẹ́ lọ sóde òde náà kún bí ọ̀sẹ̀ méjì sọ rẹ ọkọ̀ọ̀sẹ̀ kan sọ rẹ ó mẹ́rin kò sọ rẹ ọkọ̀ túnla kọ sọ fọ́kọ rẹ tọ́lọ̀mbá ní ẹgbẹ́ àlọ́ àní nǹkan báyìí àní nǹkan báyìí àní nǹkan báyìí lọ́tùnla àní nǹkan báyìí lọ́sẹ̀ tí ń bọ̀ kìí ṣe pọ̀ fẹ́ jáde àkókò tó wà ń jáde lọ́wọ́lọ́wọ́ iná lọ́wọ́ ń sọ fọ́kọ pé wọ́n ń lọ òde ọmọ lágbájá o ò ti múra tán eléyìí kìí ṣe ìdágbére rárá bó ti wọlé ọmọ kìí ṣe pàǹdágbére lélẹ́yìí torí pé nínú Islam ni pé àǹtakọ̀rọ̀ lè má rẹ̀ sílẹ̀ kóbìnrin ọmọ wà nínú ilé ni láti máa tọ́jú àwọn ọmọ sínú ilé wọ́lá àtẹ́kọ̀ọ́bí ìlàdí ìní ọ̀gbọ́dọ̀ jáde àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ tọ́lọ́n bá nípa ọgbọ́n tá ń sọ yìí tó owó orílẹ̀-èdè nàìjíríà tá a wà yìí hmm, àbí wọ́n ti ṣe bẹ́ẹ̀ níbẹ̀ lórí wà o àwọn ẹni àná níbẹ̀ lórí wà fún wọn tọ́ọ̀bà gbayọ̀ tọ́ọ̀bà jáde ọgbà ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ tọ́ọ̀bà fẹ́ fi sẹ́ńta ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ ni ó tù ọ̀rọ̀ nígbà tí ọba gbà lásìkò ó lè rán àwọn tó kí wọ́n lè gbọ́ sí lẹ́nu nígbà tó bá sì jẹ́ pé iṣẹ́ tó yọ ọlọ́run ọba nínú ni tọ́wọ́ ẹ pé iṣẹ́ tí ọ̀yọ́ ọlọ́run bá nínú tọkọ rẹ bá lọ gbọ́dọ̀ lọ kìí sọ ọkọ rẹ nìkan ní pàṣẹ ilé ọlọ́run ọba gan bẹ̀ lẹ́yìn ẹ̀ torí pé iṣẹ́ tí ọ̀yọ́ ọlọ́run bá nínú tó fẹ́ lọ sí ṣùgbọ́n lápèjúwe ó jẹ́ nọ́ọ̀sì ó sì fẹ́ ṣe iṣẹ́ yìí ó sì ń bẹ lábẹ́ pé tọ́ sì gba yọ̀ǹda rẹ̀ ó sì fún un ní yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n tọkọ bá ní kò sáyè kò sáyè yìí àṣẹ ọkọ làṣẹ o tọ́lọ́n bá ní kò lè ṣe bẹ́ẹ̀ àṣẹ ọkọ ọlọ́run bá gbé lé lọ́wọ́ látọ̀dọ̀ àwọn òbí rẹ ìyẹn ló fi jẹ́ pé ìdúnlé wàlẹ́ yìí lọ́jọ́ tí wọ́n ń ṣe oyìgì rẹ ó tóbi nínú oyè ṣíṣe táǹpẹ̀ ní akédúnníkà nígbà tí àwọn tó ní ọ yálà bàbá rẹ ni tàbí ẹni tó wà nípò bàbá sí ọ tí bá ti ń sọ pé òun yọ̀ǹda kí lágbájá ọmọ mi kọ́ máa jẹ́ ìyàwó làkàṣègbè sórí làkàṣègbè tọ́jọ́kọ rẹ̀ yìí hmm, àwọn òbí ti bọ́ ìwọ àṣẹ tọ́lọ́wọ́n bá gbélé wọn lọ́wọ́ wọ́n ti gbé sọ́dọ̀ ọkọ ọkọ lọ́làṣẹ ó fọ ẹ̀pẹ́ ọkọ náà báyọ̀ ọlọ́run ọba àṣẹ tọ́ bàpá yóò jẹ́ lórí ìbẹ̀wò ọlọ́run ọlọ́run bá sọ fún wa nínú sọ́ọ̀tù nìṣà sọ́ọ̀tù làzab ní àyà tàìtírì kan tàìtírì tàìtírì pé ọkọ̀ ń nẹ́fẹ̀ẹ́ ìbòyè òfìkún ẹ̀yìn obìnrin ẹ máa gbélé yín jókòó ni o wọ̀lá àtàbàrọ̀ jẹ́nà tàbàbò jàdìyà ìlíyà ti lè wúlá ẹ má máa jáde ní jáde ìtàlẹ́ ìmọ̀ká àfọwàṣẹ fọ̀sílámù ní tèmíyá wọ́n sọ fún wa ní mọ̀júmọ̀ fàtàwà wọn ní ìdí ọgbọ̀n àti méjì ìdí 32 ní ojú ìjùwọ̀n rẹ̀ pé láyé hílò lè záwùjẹ tí a ń tẹ́kọ̀ọ́jà wọ́n bẹ̀rẹ̀ sí sọ lọ wọ́n bẹ̀rẹ̀ sí sọ lọ tí tí wọ́n dé pé wáyé ìdá kọ́rọ̀ jẹ́ tìǹbù èyí ti záwọ́ jihad gẹ́rì ní káàní tìǹbù ṣiṣà tóbìnrin bá fi jáde nílé ọkọ rẹ̀ tí ó gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ irú obìnrin bẹ́ẹ̀ ẹ̀ẹ́lẹ́sẹ̀ ni o àásìyàtò lè láì wọ́rọ̀ sí ilé irú ẹni bẹ́ẹ̀ ti sẹ lọ́wọ́n ọba àtìjíṣẹ́ rẹ̀ ọmọsàkọ̀tì lè kó tó jáde lọ́dẹ ọkọ rẹ̀ sọ̀bí tó ń lọ tó o bá ń lọ sí òkè odò má ya ìsàlẹ̀ odò nígbà tó sì jẹ́ pé òkè odò ló dágbére ní tó bá fi wá mọ̀ ya ìsàlẹ̀ odò pẹ̀lú pé condition béèrè fún tó o bá délé òkè odò mo ní lọ tẹ́lẹ̀ nígbà mo dókè odò mo rí pé àti níbò káàtà sí sàlẹ̀ odò ó jẹ́ ń yábẹ́ o wọ́n lè wá ọgbọ́rọ̀ kékeré ni òun wá ń dọ̀lọ́ọ̀hìn àwọn torí bá ìbá àmọ́ tàṣì jẹ́ ó lè fẹ́ bayé jẹ́ ó lè fẹ́ bayé rẹ̀ jẹ́ pé lágbájá ń bọ̀ lọ́dágbére náà òkè odò lóhun lọ ẹjẹ́ mọ̀ pé sálẹ̀ odò lọ́mọ́tírí tẹ́bí hmm. tí ń sọ fún yín nípa bọ̀dá lágbájá nǹkan ń pa wọ́n pọ̀ ebó kí odò lóhun lọ fún yín ìsàlẹ̀ odò mo ti bá o wọ̀ wá sọ̀pọ̀ lọ sàlẹ̀ odò orí kò ti kó bá rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ ọ̀tọ̀ ń lọ ìlú kan tọkọ wá fún ọ láyé rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda táwọn tó jẹ́ àwọn tí ó lè sí ọ́n tẹ̀lé ọ lọ kò tún wá gba bòmí lọ yóò dà kọ́ sọ fọkọ̀ bífọ́ o tọ́ ọ̀bá mọ̀ pé ìyàbẹ̀ ẹ̀ka dé ojú kọ̀ọ̀kan ọmọ eléyìí níbẹ̀ lábẹ́ pé ẹni eré náà kò sí tẹ̀lé àti ọkọ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta à ń tún tín àhò ìdàdà áhà ìlàfẹ́rọ̀ṣì ọ gbọ́dọ̀ tẹ̀lé ọkọ rẹ̀ nígbà tó bá pè ọ́ lọ síbi ìpérè ìfẹ́yà eléyìí inú kẹ̀ tí a gbọ́dọ̀ mójútó ni àwátà ajóbìnrin àwátà ajóbìnrin àìka eléyìí kún rárá nínú òfin Islam tí pé ńgbà tí ọkọ wa bá pè wá síbi eré ìfẹ́ ń ṣe láàmà fi ṣeré láàmà fi ṣàwẹ́wà a gbọ́dọ̀ fi ṣàwẹ́wà a sì gbọ́dọ̀ látàkùn rẹ̀ a sì gbọ́dọ̀ mọ̀ pé ìjọsìn la fẹ́ ṣe a sì mọ̀ pé ohun tá gbà ládarí lórí ni torí pé ànábì wa sallallahu alaihi wa sallam nínú àdìsí afábọ̀ ìrọ́gbà wa tó wà ní Bukhari àti Muslim inú sọ̀rí Bukhari ní àdísì 5193 inú sọ̀rí Muslim ní àdísì 1436 anábíà Muhammad sallallahu alaihi wasallam sọ pé ìdàdá àrọ́jùrì ìmọ̀ràtàhó ìlà fẹ̀ráṣì tí ọkùnrin bá pe ìyàwó rẹ̀ síbi ìbùsùn lórí ìfẹ́ yá àbàtì obìnrin náà sì kọ̀jálẹ̀ à ń tẹ̀jì ha láti wá láàánẹ́tì àlìmọ̀lá ìka látàtúnṣe bẹ́ẹ̀ àwọn màláìka máa ṣẹlẹ̀ ilé arábìnrin yẹn o títí tí ilẹ̀ òfin mọ́ iná ẹgbà wá mi hátà tí tọkọ yẹn wọ́n fi yọnu wọ́n máa ṣẹlẹ̀ ilé ni òwò obìnrin ọ̀yà mélòó lọ́kùnkúndùn kìí ṣe ohun tí ìpín yẹn máa fi ń ṣeré rárá bákan náà ẹ̀kọ́ tọ́kẹ̀wá wà ń bẹ̀ òun náà ni pé wọ ọkùnrin má gbàgbé o láti jẹ́ pé nígbà tó bá fẹ́ súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ èèpo ṣàdúrà dáadáa kí wọ́n ta níbi ọmọ ọmọ sọ̀rọ̀ fábíláàbínà bá sì gba lọ́sọ̀dà lẹ́bì ọlá níbi ọmọ sàádà sọ pé àmọ́ làwọn àmì àdóhùn yẹ kó lè hìnà yá sí àhàlẹ́ nígbà tí ẹnìkọ̀ọ̀kan yín tọ́wọ́ ìpẹ́ ẹnìkọ̀ọ̀kan yín bá jẹ́ nìkan sí ìpẹ́ bá máa ń sọ gbólóhùn nígbà tí bá fẹ́ súnmọ́ ìyàwó yín ní bísmìlá aláhùn jẹ̀nìbìnì ṣèitán ọ̀jẹ̀nìbì ṣèitán àmọ́ ọ̀rọ̀ sàkótánà tọ́ba sọ gbólóhùn yìí bísmìlá اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا ثم قدر بينهما ọlọ́run wá padà kádàrà ọmọ láàrin wọn ìdáàlẹ́ká látara wọn sì yìí lámìyàn dúdú ṣètọ́nù àbàdà àbúrò ní ṣètọ́nù ní fọwọ́ kan òní kaporu bọmọ náà láíláí kí ni gbólóhùn náà bísmìlá allahumma jannibna ṣètọ́n ọ̀jẹ́nibó ṣètọ́n wọn rọ́ sọ́kọ́tánà mo bẹ̀rẹ̀ ló kọ ọlọ́run ọba ìwé ọlọ́run ọba ò gbé jìnà sí sùn sì gbé jìnà sí ìhun tá à ń ṣe yìí tọ́lọ̀ sí tọ́lọ̀ ń bá ní kó dọ̀mọ̀ tọ́lọ̀ ń bẹ́ẹ̀ ní kó dọ̀mọ̀ níbi àmọ́ musa sọ pé èṣù ní fọwọ́ bá o nínú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ múlò kókó dùn ní bákan náà nínú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ múlò kókó dùn òun náà ni pé ó dáa fún ọ̀tọ̀ ọjọ́ kan kọjá pé èsì pọ́fẹ̀kì ìyàwó rẹ̀ mọ́lẹ́gbẹ̀rẹ̀ kọ́ bá sọ yìí dáadáa ìsìlámù fẹ́ púpọ̀ ó sì fẹ́ yí ká máa ṣe bẹ́ẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam àdìsí pé àfàwà jáde nígbà tí ànábì rí ó sì gbéyàwó onítọ̀sẹ̀ wọ́n sì kíkọ́ra ọfẹ́ bí kírù ni a ó sì yíba ọfẹ́ ni tí ọfẹ́ lọ́mọge ni àti àdélébọ̀ ọ̀jábà obì ànàhà tẹ̀yẹ̀ báyìí ní jáde sì dá lóhùn pé àdélébọ̀ ni o níbi Muhammad sallallahu alaihi wasallam pé laka wọlé àdáárọ̀ wọlé ọ̀bàá ló dé tó fẹ́ ọlọ́mọge èyí tó máa bá ṣe é dáadáa níbẹ̀ làwọn olùmọ̀ ti mọ̀ pé ẹ máa bá obìnrin ṣe é dáadáa níbi ìsúsúmọ́ ọmọ dà púpọ̀ nínú nǹkan tó jẹ́ ìwọ̀ tí ọkọ jẹ ìyàwó ẹ̀ lélẹ́yìí wà ṣùgbọ́n tí mo sọ látara pé àyè tá a wà yìí láti lè jẹ́ pé kí wọ ìyàwó kan mọ̀ pé tí ọkọ bá ń fi ara rẹ̀ ṣeré nínú ohun tí Islam fẹ́ ni nínú ohun tí Islam fẹ́ ni gbogbo ara rẹ̀ pátápátá yàtọ̀ sí ojú ilé èyí tó ṣe pé àti ń ṣègbọ̀nsẹ̀ bákan náà ọ̀dà afẹ́ni tó jẹ́ ìyàwó ọ̀dà afẹ́ni tó jẹ́ ọkọ kó ṣe pé kó máa súnmọ́ ìyàwó rẹ̀ lórí bí ààyè tọ́lọ́wọ́n bá kọ fún òun ní ìsìn ní ojú ilé ọmọ torí pọ́lọ́wọ́n bá sọ fún wa ní sọ́ọ̀tù sọ́ọ̀tù nìsà sọ́ọ̀tù bàkọ́rà ní àyà 223 pé nìsà òkò mọ́hàrùtù lẹ́kùn fáàtù àfẹ́kùn àmì sí ìtò àwọn obìnrin ọgbà ọkọ yìí ni wọ́n jẹ́ ẹrù kò ní bó bá ṣe wù yín ó sì ọlọ́run bá sì sọ̀rọ̀ lórí ẹ̀ pé mọ́kìbílẹ̀ ọ̀mọ́kìbírọ̀ tí wọ́n jó ní àbátẹ́yìn máa ka ní fìlfàt kọ́sà ti jẹ́ pé ojú ilé ọmọ kò gbọ́dọ̀ jẹ́ ojú ilé ìyàgbé èèwọ̀ ni wọ́n ṣe lẹ́tọ̀ọ́ pé kí ìwọ̀ tó ẹni tó ọkùnrin kó fi ara àwọ̀ obìnrin kó fi péré dáadáa yàtọ̀ sí ojú ilé ìyàgbẹ́ tàbí pé wọ́n gba aláfẹ́dà níbi àmúṣà bó ti yẹpa di sí ní ọ̀gùn régé wọn ní pé náà lọ́la yẹ sáà ìmìnà alhaq wípé ànábì lọ́lọ́wọ́n bẹ̀yẹ tíjú lórí nǹkan tẹ́jú dodo láta tún ní sáà fi àdìbà rí hìn bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa súnmọ́ wọn obìnrin ò lójú ilé ìgbọ̀nsẹ̀ wọn gbọ́dọ̀ máa súnmọ́ wọn bẹ́ẹ̀ dé ẹnu kùn lọ́dọ̀ àwọn olùmọ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ afá abúlé abúlé ọlọ́run bò ní fojú àánú kò ní fi wọ́ ọkùnrin kan tó ṣe pé ọbẹ̀rin kò sùn tàbí ó súnmọ́ obìnrin rẹ̀ ní ojú ilé ìgbọ̀nsẹ̀ afábílẹ̀ ní mọ̀tí ṣàlàyé nípa arákùnrin kan nígbà tí arákùnrin yẹn sọ báyìí pé káàtì ìmọ̀ra àti anìyànṣe ìmọ̀ súnmọ́ ìyàwó mi sí mo lè súnmọ́ ìyàwó mi bó bá ṣe wù mí wàá ìṣòṣèjì àtàlẹ́ tó bá wù mí kò kí fàṣèjì àti bọ́ bá ṣe wù mí ọ̀ọ́lẹ̀ náà abdullahi sọ pé bẹ́ẹ̀ ni ọ̀nà tàwọn aláhùrọ̀ jọdọ ni bárakùn kan ṣe wò ó ní ìfàkọ́ọ̀lẹ̀ là wọ́n sọ pé ah iná orí ìdòdòbọ̀ ojú ilé ìgbọ̀nsẹ̀ ni máa ń sọ ha báyìí ni abdullahi sọ sọ pé màá ṣe ní sá ojú ilé ìgbọ̀nsẹ̀ obìnrin àdéhùn kò mọ̀ haram èèwọ̀ lọ́jọ́ fún yín o èèwọ̀ ní ọ̀lọ́jọ́ fún yín o bákan náà fún ọwọ́ tó ọkùnrin tàbí kọ̀tà sọ pé wọ́n kọ̀ ṣètò fún wọn tó jóbìnrin ọkọ rẹ fẹ́ súnmọ́ pé ó jẹ́ ìwọ̀ tó jẹ́ ọkọ rẹ kọ̀ wá sílẹ̀ láti máa súnmọ́ lásìkò ìgbà tó ń ṣe àìdọ̀ lọ́wọ́ ìwọ̀ ni o ọ̀ gbọ́dọ̀ jẹ́ kọ́kọ́ rẹ súnmọ́ o lásìkò ìgbà tó ń ṣe àìdọ̀ lọ́wọ́ ìwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run bákan náà nínú ìwọ̀ tó jẹ́ ọkọ rẹ kò sí ohun tó burú kọ́kọ́ rẹ súnmọ́ lákọ̀ọ́kọ́ ó tún fẹ́ súnmọ́ lẹ́lẹ́ẹ̀kejì nínú òfin Islam kò sí ohun tó burú ń bẹ̀ nípa pé tó wíwọ ọkùnrin bá tó wá fẹ́ ṣe ọ̀dà kọ̀ lánúwàlá tó bá lè ṣe bẹ́ẹ̀ kódà nínú súnà ló tó wà tó bá lè lọ wẹ̀ wọ́n ní ànábì Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ nìkan tó yẹ pé ó súnmọ́ ìyàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀fà lè nìṣà yìí ó súnmọ́ àwọn gbogbo àwọn ìyàwó rẹ̀ tọjọ́ kan gbogbo wọn sì ní àwọn mẹ́sẹ̀ẹ̀sán tó bá ti dọ́dún kó lọ́dọ̀ eléyìí kó tó bọ́ sọ́dọ̀ ẹlòmíì yọ ọwẹ́ tó jẹ́ pé inú súnà lè ṣe bẹ́ẹ̀ inú súnà sì lè sọ̀rọ̀ ọ̀la nígbà nàbí amọ̀sànsán pé ìdá àtà àdókò mọ́ àlá tẹ́nì kọ̀ọ̀kan bá fẹ́ súnmọ́ ara lé rẹ̀ tí ó máa rọ́dà ìyàwó ń dá wọ́n wá tó fẹ́ ṣe lélẹ̀ kejì fàlẹ́yẹ tọwọ́tọ̀ kò yà sọ̀rọ̀ o òṣèlú tó fọwọ́ ń bẹ̀ kí wọ́n tó jóbìnrin kan máa wò pé ẹ̀ à nílà àkáyè ni ọkọ wa ọkọ mi ṣe ẹ kò ní ohun tẹ́yìn fi nú rò ni àṣìnú súnà lọ́wọ́ ọkùnrin lè lọ lẹ́lẹ́kejì kódà ọkùnrin lè lọ lẹ́lẹ́kẹta tí bùkátà bá béèrè fún kí kò sí bẹ́ẹ̀ bá ti lè yọba ti jẹ́ pé gbogbo wà ní ọmọ àwáyé bákan náà sun tó burú bẹ́ẹ̀ láàrin lọ́kọ láya o kí wọ́n jẹ́ nìkan ti pé aṣọ òkò lọ́rùn wọn pátápátá wọn bí ọ̀kẹ́ náà wọn olùmọ̀ pé ẹ dẹ́kun ìjọsẹ̀ tọ́ fún ọkùnrin àtòbìnrin wọn máa wò ara wọn ọkọ àtìyàwó nígbà tí wọn bá ń ṣe eré ìfẹ́ ìdáhùn tí kánà olùmọ̀ yìí fi dáhùn ni pé ǹjẹ́ iṣẹ́ kan bẹ̀ bí tó lè gba aṣọ lọ́rùn ẹ̀dá tó tó iṣẹ́ yìí ìdáhùn ẹ̀ náà ni pé kò fẹ́ sí o tí ó gba aṣọ tán pátápátá lọ́rùn èèyàn tó tó iṣẹ́ ìsúnmọ́ rẹ̀ ní láàrin lọ́kọláya. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ìdáhàtà àdókò máa lẹ́ tẹ́nì kọ̀ọ̀kan yín bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ fáni yóò lọ kẹ̀yà la àjẹsẹ̀ yìí àjẹsẹ̀ àṣẹ ìyá kó fi kankan dí gàgà ojú ara rẹ̀ àtòjú ara tóbìnrin náà wàlá yẹ tẹjárò rẹ tẹjárò tó lè ìyẹn rẹ yìí ààrẹ yìí kọ̀gbọ́n wọn gbọ́dọ̀ máa jẹ́ nìkan tó ṣe pé wọ́n máa wà ní òhò báwọn ràkún méjèèjì àwọn ràkún méjèèjì máa ń wà ní òhò ṣùgbọ́n àdéṣì wọ́n lọ sàfihàn rẹ̀ lọ́ba níbi àmúṣà aláṣálàm ni níṣẹ̀lẹ̀ àdéṣì yóò sí ní inú ọ̀rọ̀ níbi àmúṣà aláṣálàm kódà àwọn olùkọ́ mọ̀ká sọ pé mú nǹkan àdísì tó yẹ pé kò dáa ni àdísì tá a kọ ni àdísì tá a bá sọ pé mú kárò àdísì òun náà ni àdísì tó sì pé ẹni tí ń bẹ ń bẹ òògì ni ẹni tí ń bẹ ń bẹ aláfọ̀fúngbé mu ni ẹni tí ń bẹ ń bẹ àmà àgbàgbé àwọn òye mẹ́tẹ̀ẹ̀ta ìyọ̀kẹ́ náà ẹ̀ta bá ti rí wọn àmà kúrò àdísì wọn ní wọn kọ àdísì pé sígìlì àdísì tàbí ẹni pé gọ́làtì ọba mu tàbí ẹgbẹ́ ẹ̀kọ́ jẹ́ fíṣk èyí lè wùdọ́ bá jẹ́ ẹnu mẹ́tẹ̀ẹ̀ta wọn máa pàdé ìṣẹ̀lẹ̀ ní múnká ìlàyẹsẹ̀ àti ìṣẹ̀yẹ̀ ọ̀làláàfẹ́ ara ló fi wá jẹ́ pé ká súnmọ́ ìyàwó wa ká gbọ́sọ lọ́wọ́ wa ká gbọ́sọ lọ́rùn wa ká ní gbọ́sọ lọ́rùn rẹ̀ nínú nǹkan tó yẹ pé kò gbogbo rárá ni pàpà jùlọ lákòókò tá a ti tún wá wáyé tó o ní òòjì kọkọ rẹ kó rí òwò gbogbo ara rẹ hmm. ìhun tọ́lọ́run sí lẹ́tọ̀ fún lọ́kọ̀ yìí ó ṣeé ṣe kéwọ̀ gẹ́gẹ́ kọ̀ padà máa lọ kó sí ọ̀tọ́lọ́hún sí ilé wọ̀ bẹ́ẹ̀ ni wá ní wọ́n tọjọ́ kọ fi gbogbo ara rẹ̀ lẹ̀ fẹ̀mí tó jẹ́ ìyàwó rẹ̀ tọ́ba ló ṣe bẹ́ẹ̀ ó sì ṣe ní ẹ̀mí tí ò yẹ kó máa lọ síra fún ó sì kó máa lọ síra fún síláàmù sí ilẹ̀ tọkùn yẹn sí bẹ́ẹ̀ kò sí ohun tó gbọ́ ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́ nígbà tó bá jẹ́ pé méjèèjì nìkan ni èyí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lómi ọba ti rí kẹta yín ó ti di haram ṣùgbọ́n méjèèjì lẹ́wà ń bẹ̀ kulluha halal min ar-ra's tàbí mìíràn ṣáárí ilẹ̀ lẹ́kọ̀dàmí ilẹ̀ lẹ́ ìṣẹ̀lẹ̀ láti ọ̀rọ̀ orí títí dé ẹsẹ̀ ẹ̀tọ́ ni láàrin lọ́kọláya láti wò kò sùn tó burú bẹ́ẹ̀ yóò wò torí tó bá rí tẹni ẹlẹ́ni kó má bàa jọ lójú ṣùgbọ́n tó bá jẹ́ owó tó bá rí tẹni ẹlẹ́ni títí ẹ̀ tó sẹ̀ tó lòdì owó yìí níṣẹ́ ní tẹni ẹlẹ́ni ọjọ́ lójú o bákan náà kò sí ohun tó burú nípa pé kọkùnrin ó padà wá kó wá bá ọ kó lóun orí tó sì ń lé mọ́ ń ta ìwọ̀n tó ojúbìnrin kò ní pé lè fẹ́ yá ọ gbọ́dọ̀ kọ fún o nínú súnnà ni láti jẹ́ pé ìwọ̀n yóò tó bá ṣe lọ́wọ́ pàátì ilé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe pé ó jáde lọ níjọ́ kan gẹ́gẹ́ bí afa ajábí ṣùgbọ́n alátàdà nàbí wọ́n ní pé ó ń sọ ọlọ́run bàbá ìmọ̀ra àtàn orí arábìnrin kan fàátà Zainab ọba àbà Zainab wàá yàtẹ̀ mọ̀ àṣọ màníyà ó lè jẹ́ nìkan tó ṣe pé ẹ̀rìn àwọ̀ ẹ̀rìn ọjọ́ nìkan ti ń sùn lọ́wọ́ níjọ́ náà fàkọ́dọ̀ àjẹta báyìí láti bí ṣe gbé ló sì gbọ́ bùkátà rẹ̀ lára ìyàwó rẹ̀ Zainab tó mọ̀ ọjà ìlà sàárì lẹ́yìn náà wá jáde sáwọn sàárì rẹ̀ pàkọ́ lọ́wọ́ sọ pé iná lè mọ́rí ajá ẹ̀rí obìnrin tó kó bá lọ fi sóòrọ̀ ti ṣe ìtọ́ni tọ́ba jẹ́ nìkan tó yẹ pé ó dojúkọ yín ọ̀rọ̀ Jésù ẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ òun ní ìsìlẹ̀ ayá rẹ̀ o nígbà tá níbi ń sọ eléyìí àwọn obìnrin múra dáadáa o wọ́n ń lo jẹ̀lìbáàbò ó ń bójú bó wà ní tòní ó tún sì jẹ́ la ilaha illallah a máa nǹkan a mọ̀ sí ẹ mọ́ a sí súnà ẹ̀rí pé hmm, àwùjọ yìí léwu púpọ̀ àwọn ni wọ́n ti kó tàyè tó gba àwọn eléyìí òṣèré yọyà níbi tánà fífi ń sọ̀rọ̀ yìí pé ìnẹ̀lẹ̀ mọ́ríata tó kò bèèrè èso ọ̀rọ̀ tí ṣẹ́tọ̀ ọba dojúkọ yín ọ̀rọ̀ yéṣu ní o ọ̀tún tó bèèrè èso ọ̀rọ̀ tí ṣẹ́tọ̀ ọba kọ́yìn dà yín ọ̀rọ̀ yéṣu ní o hmm. ìgbàdí rẹ̀ ní o bó wà ní tòní ṣíṣe jẹ́ la ilaha la wala quwwata illa billah ọ̀pọ̀lọpọ̀ ohun tó jẹ́ kí èèyàn tètè kú lójú ọ̀nà ọlọ́run ọba ọ̀pọ̀ láwùjọ wa yìí irú wọn láwọn àtọ̀rọ̀ máa bá pàdé nílé ẹ̀kọ́ àárín inú àwọn olùkọ́ tójóbìnrin tẹ́ yóò ṣe múra ní ìwájú èèmà ẹ̀yìn bìlíìsì láàyèlá ayélọ́lọ́ kátó wá sàwọn tààjọ jákẹgbẹ́ tààjọ ń kẹ́kọ̀ọ́ nílé yàrá kàwé a sì mọ arúgbó ọlọ́run dákun jágúnlẹ̀ láyọ̀ ìfọwọ́jẹ́ pé tó o bá ń fojú wo pé ìwọ́ àwọn sàábé lọ́nà ẹ̀wò sáré àwùjọ tó pọ̀ lókùmọ̀sọ yìí lọ́dún dàbí àwọn sàádé ọ̀jọ́ wọn o ọ̀nà iwájú wọn ó jì sí wọn o tefétefé ni o ó jì sí wọn bàjẹ́ àwùjọ tó ṣe pé gbogbo òríkìwí láàárín ọlọ́run dákun ṣàánú wájú agúnlẹ̀ láyọ̀ o àdébí lọ sọ̀rọ̀ yìí o obìnrin bá dojú kọ yín èṣù ni o àwòrán èṣù lẹ́ẹ̀rì ọkọ ìdá yín àwòrán èṣù lẹ́ẹ̀rì o fáyidà àbùsọ̀rọ̀ àdókò ìmúra àtàní àdébí wà pé tẹ́nìkọ̀ọ̀kan yín bá pẹ̀jú obìnrin kan ó ṣe é léèmọ̀ fálíyà kó padà sọ́dọ̀ ara ilé rẹ̀ fàyín ẹ̀dálẹ́ká ẹ̀rú dùnmọ́ fi nẹ́sẹ̀ wọ́n ti ń bẹ lórí ẹ̀mí ẹ̀ tó ti rí lára arábìnrin mi yẹn lọ́wọ́ gbọ́ bùkátà yẹn lára ìyàwó ẹ̀ nínú ẹgbà wa mi fàyín nà máa ha mẹ́sìlò lẹ́dẹ̀ máa ha ohun tó rí lára arábìnrin tó ṣe ilé mọ̀ ti ń bẹ lára ìyàwó rẹ̀ náà kó padà lé ọkọ rẹ̀ wá padà lé òun ewédú lọ́wọ́ tàbí òun ramàlà lọ́wọ́ tàbí òun ẹ̀fọ́ lọ́wọ́ òun ní sọ lọ́wọ́ òun gé sọ lọ́wọ́ òun gé láìlọ́ọ̀nù lọ́wọ́ òun dirí lọ́wọ́ òun tú òun lọ́wọ́ òun rí ọmọ àṣẹ ọkọ lóhun ti rí ohun tó ṣe òun lé mọ ọyá bísímìlá kí wọn náà yà sí alhamdulilá òun lóore ń bẹ́ẹ̀ o ṣùgbọ́n tó bẹ́ẹ̀ wọ pé bísímìlá ẹ̀kọ́ alhamdulilá ni la ilaha illallah ibi dẹ̀dẹ̀ ọlọ́run ọba ni o dẹ̀dẹ̀ ọlọ́run ọba ni o ìpìlẹ̀ àwọn mọ̀lẹ́kùn sì máa ṣe fún ọ títọkọ yóò fi yọnu a gbọ́dọ̀ gbọ́ra wáyé lórí agbọ́n yìí púpọ̀ púpọ̀ ibi wàhálà tí ń ṣẹlẹ̀ púpọ̀ jù ní ìwọ obìnrin ó múra kókókó ọkọ rẹ orí ti ẹrù mọ yóò ṣe rí ti ẹrù àsìkò gbọ́dọ̀ ní bùkátà sí ọ òun fi ń sakọ yìí àyẹ̀fí ìyá ilé yìí jẹ ọkọ dára o tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹ bá dórí ìwòsàn tó fẹ́ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ yìí béèrè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkọ mi lórí aya mi lórí lórí lórí olówó mi lórí mi àjàsá àjàdí àyìndé àràmú àjàdí àmọ́ó àbẹ̀ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àlàní àyìnlá àjàgbé kìtòrí ọmọ kẹjẹ ó kì í mẹ́sàn-án mẹ́wàá ọbẹ̀ ìjọba fẹ́ gbà ó rí gbangba náà ó wá sọ pé bísímìlá

kò ṣàdúrà fún kódà kò sùn tó gbowó kò tó sọ pé mọ́ ṣẹ̀tún rédí òun ni pé ju gbogbo kàtà rẹ̀ tán yóò máa wò ní tọ́ alhamdulilá wọn ta torí ẹ̀fẹ́ ra wa náà wọ́n bá àwọn olùmọ̀ pẹ̀lú ìtọ́kọ àti ìyàwó fífẹ́ ra wọn ní sí ọmọ ni àwọn olùmọ̀ ní pé rárá kì í ọmọ sí torí máa dání fúnra wa ni àwọn olùmọ̀ ní pé rárá kì í sóhun sí torí máa jẹ gbádùn ara wa ní wọ́n ní bẹ́ẹ̀ ni ìwọ ìyàwó oníbùkátà sọ́kọ rẹ oníṣẹ́ máa wo ṣùnṣàn ìwọ ọkọ oníbùkátà síyàwó rẹ oníṣẹ́ máa wo sọ̀rọ̀ sùúrù káàkiri ọwọ́ adọ́dọ̀ wọn tó jóbìnrin ọwọ́ á ní kó mú orí wá kọ̀ọ̀kọ̀ rùn àṣìbọnà lọ wọ́n ní mọ́lẹ́wákè gbogbo ohun tó o bá ń ṣe lọ́wọ́ fi ilẹ̀ ni ọgbọ́n bùkátà rẹ̀ kò sí àsìkò ká tàìsí nínú ìsìlámù wáyé ọ̀sán déédé alẹ́ déédé òru déédé ọ̀gànjọ́ òru ìyálẹ̀ta ọ̀rọ̀ kùtù kò sí ohun tó jẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ nínú òfin ọlọ́run wọ́n bí afárá kan yín gbé jáde pé sí kí èèyàn máa súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án ni àbí lóru wọn kó ìmọ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀ wá lórí ẹ̀ àyínà àwọn olùmọ̀ tó sálàyé pé òun lọ́dà jù tó gbogbo ó kó òòlù sì farabalẹ̀ dáadáa àwọn mi tọ́jú pé ọ̀sán lọ́dà jù èèyàn fojú bẹ̀ òun tí ń ṣe dáadáa o ojú yìí tó èyí yóò dòrí ọjẹ́ ó sásìkò tí ò dá àsìkò tọ́kọ bá ní bùkátà sí yẹn jẹ́ pé rẹ̀ dáhùn rẹ̀ ọlọ́run bó yóò jogún àlùbáríkà fún orí tó pọ̀ ọlọ́run bó fi sàárín yín bákan náà lọ́mọ ò láàyè jùsù lẹ́ àdé zàwẹ́rẹ́ àdé zàwẹ́jẹ́yìn áyẹ ṣọ́ra ṣọ́ra lè jìmá ọ̀sẹ̀ tó fún ọkọ àti ìyàwó gbogbo eré tẹ̀sí yẹn ẹ gbọ́dọ̀ sọ síta o ẹ gbọ́dọ̀ máa sọ síta o yé wọ́n o owó obìnrin páyọ̀ ọlọ́run o ọ̀rọ̀ yín là ń sọ lọ́wọ́ o lákẹ́ máa mú tọkùnrin mọ́ alágbègbè yìí ni á dé fi tọkùnrin náà lọ́tọ̀ nígbà bá dé fi tọkùnrin náà lọ́tọ̀ á máa mú tọkùnrin náà máa ń làbá débẹ̀ ọ̀sẹ̀ tọ́rù kọ́ máa lọ sọ ohun tí ń bẹ láàrin ìbéèrè ìfẹ́ kọ́ máa lọ sọ sáwọn ọmọ àwọn èrò míì ìwọ ni ànábì Muhammad sallallahu alaihi wa sallam ní àdìsí kan tó gbé gbé tí a fa mùsùlùmí àgbéjáde ní àdìsí one thousand four hundred thirty seven ànábì sọ pé inna mina ashatu an-nasi inda Allahi yawm al inú àwọn tó burú jù lẹ́yìn ọdún ọlọ́run bá jẹ́ wíwá kìyàmá ar-rajulu yufdi ila al-mar'ah وتفضي إليه ثم ينشر سرها gbogbo ọkùnrin yóò tàbí obìnrin yóò tó ṣe pé eré ìfẹ́ tí wọ́n sí láàárá wọn wá bẹ́ẹ̀ sí lọ sọ síta bí wọlé o ṣùgbọ́n o ó ṣẹ̀tọ́ ìmọ̀síláà ti ṣẹ̀rẹ̀ ìyá ní ohun tó bá yẹ pé ó bá má tún ṣẹ̀kẹ́ wá tó bófin mu kò sí ohun tó burú ń bẹ́ẹ̀ kọ́kọ́ sọ eré ìfẹ́ rẹ̀ tàbí kíyàwó sọ eré ìfẹ́ rẹ̀ nínú nǹkan tó ṣe pé ó fẹ́ mú òfin wa tí Islam sì lẹ́tọ̀ọ́ lápèjúwe dókítà ní béèrè lọ́wọ́ yín látara nǹkan kan tó ṣẹlẹ̀ ṣe tó burú rẹ sọ pẹ̀lú ọmọ tẹ̀ bí ìsàlàyé fún mi bóòlù ẹ̀ ti máa ń ṣe ó máa jẹ pé lápèjúwe tó wáyé pé dókítà yẹn bá jẹ́ ní eré tó jẹ́ olùgbàgbọ́ òdodo ṣe tó burú láti sọ lábẹ́ ti ẹ̀kọ́ èyí fẹ́ jẹ́ ní ẹnìkan wá bí ọ̀rọ̀ ẹ̀sìn tó dẹ̀ ń tọ́jà àfà olùmọ̀ gbogbo bá ti sọ tó ọ̀gbọ́yé ó lè ṣàlàyé gbà ohun tó ń takò yìí nísìn àníbì sọpá lè ṣe kódà èmi a máa ṣe fún ìyàwó mi ọ̀sán tó burú bẹ́ẹ̀ àwọn ẹ̀rí wá bẹ́ẹ̀ rẹpẹtẹ látọ̀dọ̀ àníbì Muhammad sallallahu alaihi wasallam a máa sọ ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀ nípa àwọn ìyàwó ẹ̀ táwọn ìyàwó rẹ̀ sì gbé e jáde fún wa tó di ìmọ̀ lónìí kágbé lábẹ́ ìmọ̀ ni kò sí ohun tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó yẹ gbogbo yá akẹ́fẹ́ máa fi sáré wà ìwọ tó jẹ́ obìnrin o gbọ́dọ̀ tú ọkọ rẹ̀ ta ẹ̀jẹ̀ mọ̀ kọ́kọ́ mi tẹ́ ń wò hmm. ah, ẹkùn ni kí ló dé hmm, ó lè pa yẹn tẹ́ bá rí òru òní ẹ ìwọ ni o bẹ́ẹ̀ ni tó bá jọkùnrin náà pé ẹ wú ìyàwó mi ti ń wọ ti ń lọ ẹ ìyàwó mi <laughs> gbogbo nǹkan lè fi jẹ́ ń yà o ẹ gbọ́dọ̀ fi ní ìjẹ́ ń in fact ẹ bá wúwo ọ̀fẹ́ pa mí písà ìwọ ni o àìsàn o mọ̀sínúmọ̀síkún láàrin méjèèjì nìkan wà bákan tí wọ́n ọkọ̀ ẹni tó jẹ́ ọkọ tó bá darí dé láti rìn àjò nínú ẹ̀kọ́ tí bá ń bọ̀ wá wọ́n fẹ́ jẹ́ kó ké jẹ́ kó mọ̀ ń bọ̀ wá kò lè bà múra lédè kó má bàa bọ̀ jàtìjàtì kó má bàa bọ̀ rẹ̀wọ̀n rẹ̀wọ̀n kò múra lédè dáadáa òfin wá sínú ẹ̀kọ́ fún ẹni tó jọkùnrin kó máa tẹ̀rìn àjò bọ̀ láì má jẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ àkàlà tí ìbá tọ́ fẹ́ fi kẹ́sìn kàkà èyí tí ìyàwó rẹ̀ ń ṣe torí pọ̀pọ̀lọpọ̀ obìnrin ló burú lónìí obìnrin mi ń bẹ yóò bá sálàyé pé èèyàn kẹ́sìn rẹ̀ pé tọ́ báyìí ti ṣe ìrìn àjò ti jáde báyìí àbúrò mi ni máa ń ṣe yọ jáde lọ torí tí ò ní dágbére fún ọ ni ó kún mọ̀ pé tọ́ bá ń ti ìrìn àjò bá ó pé òun yóò ti sáré lọ ọdún lé tàbí ẹ̀ tí ẹ̀kọ́ tó bá ti jáde ẹ̀gbọ́n ni wọ́n pa wọ́n ògún ṣe ògún ṣe kíní kan ògún tóbi àtàwọn eré ìtàgé lónìí rẹ̀ tí wọ́n pè lákòólé bú lónìí náà ni wọ́n máa wò fún ọ yóò sọ ẹ̀ ní bú kò tó dé wọ́n ti wá sọ fún ọ ọ̀fẹ́ wa kẹsí ẹ̀ òsùn tó burú kò yọ dé láti fi mọ̀ pé sí lóòótọ́ ni màá sì bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run bákan náà òsùn tó burú fún ọ̀tọ̀ jẹ́yàwó tó wà nù ọyún ọkọ̀ yóò súnmọ́ ọ òsùn tó burú fún ọ̀tọ̀ jẹ́yàwó tó ń gbọmọ lọ́wọ́ tó ń gbọmọ lọ́wọ́ kọ́kọ́ rẹ̀ súnmọ́ o torí pa níbi Muhammad sallallahu alaihi wasallam oníkùlà kọ́dà hamamtu àní àníhà àní rẹ̀ bíyìlá mo ti fẹ́ pinnu tẹ́lẹ̀ pé kí n kọ́ kí ọkọ máa súnmọ́ ìyàwó rẹ̀ tí ń gbọ́mọ lọ́wọ́ tàbí tí ń fún ọmọ lọ́mú tí ń fún ọmọ lọ́mú tàbí tó lóyún àtàdàkàwùtù àná róòmà ọ̀fà àrísà ìsìnàhún nàdàrẹ́kì títọ́ bá jẹ́ kún fẹ́ àpàdà rí ti pé ah, àwọn ará rome máa ń ṣe àwọn ará faris máa ń ṣe fàlàyé dọ́dọ̀ àwòrán ọ̀dọ̀ home kò sí kópa lára báwọn ọmọ wọn ó jẹ́ ká níbi ọ̀padà fi nǹkan yẹn lẹ̀ látara bẹ́ẹ̀ kò sí ohun tó burú lábẹ́ òfin ìsìn ọlọ́run wọn tó ojú lóyún kọ máa máa dàrú orí ọkọ rẹ̀ tàbí kọ máa máa mọ lójú kọ máa lò ní dáhùn tó yípo lóyún kò sí ohun tó burú bẹ́ẹ̀ wọ́n tó wájú ọkùnrin náà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ o àìkí olóyún lójijì o àìkí ìrìlọ̀bílọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́ọ́rọ́wọ́ ní ẹnì kọ̀ọ̀ sí ẹ̀tọ́ ní fún àdébíà Muhammad sallallahu alaihi wasallam fi ìbúdé àhàdíkọ́ sọ̀dọ̀kọ̀ kẹ́ni kọ̀ọ̀kan yóò máa súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀ sàárà ni o àwọn sàárà nígbà yá àti àdúnà ṣàwádà ẹnì kọ̀ọ̀kan ó sì lọ gbọ́ bùkátà rẹ̀ lára ìyàwó rẹ̀ fìyàkó náà lánà ájọ́ á sì gbà ládá lórí rẹ̀ níbi pé bẹ́ẹ̀ ni ṣèbí tẹ bá ṣe síbi tó jẹ́ ìwọ̀sẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni tẹ bá ṣe síbi tó jẹ́ tọ́ ẹ gbà ládá lọ́dọ̀ ọlọ́run ilé yìí kà mọ́ mọ́wọ́ wọn ní ẹgbẹ́ kẹta níta àti lọ pé à ń tún kíyàn ó ìdá àdá ààrò ilẹ̀ fẹ́rọ̀ṣ kíyàn nígbà tó bá pè lọ ilé ìbùsùn ẹlẹ́ẹ̀kẹrin aláàtàdànà lè àhàdín àǹjẹ̀dẹ̀ kọlà bẹ́ẹ̀ ìtàwó ìlà bẹ́ẹ̀ nì obìnrin ọgbọ́dọ̀ gba yọ̀ǹda fẹ́ni kẹ̀kà kọ́ wọnú ilé ọkọ rẹ̀ àyàfi pẹ̀lú yọ̀ǹda ọkọ àyàfi pẹ̀lú yọ̀ǹda ọkọ torí pàdé bí àmọ́ àmọ́ sọ̀rọ̀ sọ pé iná àdéhùn kẹtù gùn lọ́wọ́ pàápàá wípé wà ní ẹlẹ́kọ̀ọ́ lè yí ná ọdọwọ́ ẹ̀yin obìnrin o ọdọwọ́ ẹ̀yin ọkùnrin o ánlá yóò tẹ àwọn nàfọ̀ ṣẹ́kùn áhàdán tẹ̀kẹ̀rọ̀ ọ̀hún náà ẹ gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀yin obìnrin kẹ ẹ jẹ́ kí kọ́ wọlé yín kọ́ súnmọ́ kọ́ wọlé tì yín ẹni tí àwọn ọkọ yín kó ìra o nínú ọ̀rọ̀ mi ànábì àmọ́ wọn sọ pé látà mọ́ra àtò fi ìgbẹ́ yìí ti zàbùjí ha wọ́n wà ṣàhìdùn ní ìlàbí ní one thousand two hundred eighteen àti one thousand and twenty six so eléyìí ọwọ́ à ń bẹ lábẹ́ pé kìí ṣe gbogbo èèyàn náà láàmà gbàyànjá yé lórí o àwọn nǹkan bẹ sí pé àwa ní òtún mọ̀ pé tí wọ́n bá wọlé tọ̀ wá ọkọ̀ wọn ò ní kọ̀ bí àwọn ọ̀rẹ́ wa kan tó da tá à ń kẹ́kọ̀ọ́ tó da lọ́dọ̀ wọn kò sí ohun tó burú tàbí àwọn tó jẹ́ bí ìyá wa ìyá tó bí wa bàbá tó bí wa àbúrò wa lóbìnrin àwọn àtàjẹ́yàwó àbúrò wa ẹ̀gbọ́n wa a sì máa gbàyànjá lọ́dọ̀ wọn ọ̀pẹ́ kọ́ wọlé tásìmọ̀ pé tẹ́lẹ̀ náà ọkọ̀ wọ́jọ wọlé àlẹ̀mọ́nì bùkátà sí kàṣẹ̀ máa ń gbà yọ̀ǹdé eléyìí ṣùgbọ́n ìta mọ̀ pé ìjà ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tọkọ wa ti ọ̀fìlọ̀ fún wa pé là ìfẹ́ kódà kọjá ẹ̀gbọ́n wa ìfẹ́ jọ máa bọ̀ lẹ́wọ́n lọ́sọ̀ ìyá amúgbó yìí ìfẹ́ àwọn jọ wọlé tọ́ ọmọ tí wọ́n bá fi wọlé àyàfi pé ọ̀fun wa níyọ̀ǹda bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀karùn à ń la tẹ̀sùn sí ìyá amú wọ̀nyí a gbọ́dọ̀ jẹ́ nìkan tí ipa máa gba àwẹ̀ tó jẹ́wẹ́ àwẹ̀ nẹ́fìlà láìsí àwẹ̀ ọ̀rẹ́ yẹn wọ̀zọ́ ojú ha ha dẹ̀wọ̀n ilẹ̀ àbí idni tọkọ wa ń bẹ́ ń lé àyàfi ká gba ìyọ̀ǹda lọ́dọ̀ rẹ o tọ́ka nàbí Muhammad sọ́lá sọ pé láàyè hìlò lè máa àti à ń tẹ̀sọ́ ma wọ̀zọ́ ojú ha ṣáhid ilẹ̀ àbí idni obìnrin kan ọmọ gbọ́dọ̀ máa gba àwẹ̀ o tó jẹ́ àwẹ̀ nẹ́fìlà tọkọ rẹ̀ sì ń bẹ́ ń àyàfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ wọ̀ látà dànù sí ibẹ̀ ìtìhí àbí idni òṣùgbọ́dọ̀ gbá yọ̀ǹda ẹnì kankan kọ́ wọnú ilé rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ eléyìí ká mọ̀ mọ́wọ́ bẹ́ẹ̀ nínú wíwọ ọkọ wa lórí wa ni bákan náà allah tó fi kùmí máàlì illa bi idni a gbọ́dọ̀ nínú dúkìá ọkọ wa o tá a máa wá nà fẹ́lòmíì yálà òbí wa la fẹ́ nà fún ni ẹ̀gbọ́n wa la fẹ́ nà fún ni àbúrò la fẹ́ nà fún ni ọ̀rẹ́ wa la fẹ́ nà fún ni tó sì jẹ́ dúkìá ọkọ wa àyàfi ká gbà yọ̀ǹda lọ́wọ́ rẹ̀ o tọ́gbà níbi Muhammad sallallahu alaihi wasallam la tunfiqu imra'atun shay'an min bayti zawjiha illa bi idni zawjiha obìnrin kan kò ní nǹkan kan nínú ilé ọkọ rẹ̀ àyàfi kó gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ ìyẹn máa ń lọ́dọ̀ ọkọ ni o gàárì mo fẹ́ gbé fún àwọn lébọ̀ wa ṣe ń ṣe bẹ́ẹ̀ tọkọ bá ní o ṣe bẹ́ẹ̀ ni o àyàfi tó yẹ pé wọ́n ní ẹ̀tì mọ̀ pé ah, ọkọ rẹ̀ bá ohun tó súnmọ́ náà ìbọkọ rẹ̀ ọgbà ọkọ àlejò ń bẹ lọ́dọ̀ rẹ̀ tàbí sọ tó ń fúyà mí ní kóńgò méjì o nínú rẹ̀ ṣe wà o èyí dákẹ́ rẹ o tọ́ bá ń yọ ṣe tọ́ sọ ìwọ ni o ìwọ ni o ìwọ sí ni òun ọgbà láàdá nígbà tí wọ́n sì gbèsè lọ́dọ̀ ọlọ́run tí mẹ́mẹ́ náà kó lè mọ̀ òun ọkọ̀ rẹ̀ ọgbà láàdá torí pé dúkìá rẹ̀ ló fi tọrẹ yẹn ṣùgbọ́n wọ́n wà gbèsè ṣùgbọ́n kẹ́ wájú ọgbà láàdá ó dà ọ̀sọ̀ òkùnkùn ní kọ̀fọ́n sọ eléyìí àmọ̀mọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì à ń tẹ̀kọ́ mọ bí khidmatihi wà khidmati awladihi ká máa sin bọ̀ yìí ní ọkọ wa ká sì máa sin bọ̀ sí àwọn ọmọ rẹ̀ ká máa tọ́jú ọkọ wa dáadáa tó ká bá tọ́jú ibùsùn rẹ̀ tí ó sùn ká bá nu bàtà rẹ̀ ká bá pọlíṣì bàtà rẹ̀ ká bá gbomi sílé wẹ̀ ká rìn ẹ lọ́wọ́ níbi àwọn tó pé ọba ní bùkátà sí fún wa nínú àwọn nǹkan inú ilé tàbí nǹkan ẹ̀dá ká ẹ lọ́wọ́ níbi iṣẹ́ rẹ̀ tó bá jẹ́ nìkan tó ń ṣiṣẹ́ ọwọ́ kan ni àwọn náà sí nìkan kata lè bá sí ń bẹ̀ tó jójú ṣe wa ká rìn lọ́wọ́ lórí rẹ̀ ká sì bọ̀ yìí sìn ká sì bá mójú táwọn ọmọ rẹ̀ nínú ojúṣe ni tí wọ́n gbé kọ́ wa lọ́rùn eléyìí pọ̀ táwọn afá sọ ṣùgbọ́n fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ilẹ̀ Yorùbá ló ti mọ eléyìí ìpapá máa rìn wa ìyá ọkọ lọ́kọ ẹni lọ́wọ́ a sì máa ṣe bọ̀ yìí sìn kìsẹ̀ bọ́ kẹwàá jẹ́ ní kẹtẹ́ pé ó máa sùn lásán ó máa dání oúnjẹ fọ́kọ rẹ̀ ó dání oúnjẹ fọ́kọ ó dání oúnjẹ tó wáyé fún ìdání oúnjẹ májọkọ rẹ máa lọ ra oúnjẹ ń ta gbogbo ẹ̀yin obìnrin ní kí sáyé yìí àwọn olùmọ̀ wọ́n ní pé kí ló dé tá a fi máa ń nífẹ̀ẹ́ ìyá wa ju bàbá wa lọ wọ́n kíyèsí wọ́n ní pé oúnjẹ tí ìyá wa ń ṣe fún wa jẹ ni lọ́fà èèyàn máa nífẹ̀ẹ́ tí bá máa ń dání oúnjẹ fún yàn ọ̀ wá dání oúnjẹ fọkọ rẹ wá ní kò nífẹ̀ẹ́ rẹ̀ à wọ́n lọ́fà ó kéré pin tí ẹ̀ máa dání ẹyọ kan nínú oúnjẹ mẹ́ta tá à ń jẹ lójúmọ́ tọba lè dá méjì ń bẹ ọmọ àdá tọba lè máa dá mẹ́tẹ̀ẹ̀ta kò sí ohun tó dáa tó yọ jẹ tàárọ̀ oúnjẹ ọwọ́ rẹ ni ọ̀sán ìwọ lọ dá talẹ́ ìwọ lọ dá kò sí ohun tí fi ṣe ni ọwọ ara yẹ rárá sáàmójútó ẹyọ kan bẹ lójúmọ́ yọ jẹ pé ọmọ jẹun rẹ ọ̀rọ̀ àwọn ẹlòmíín tí bá máa ń jẹun ìyá Joseph ìyá John ìyá Ezekiel wọn sì nífẹ̀ẹ́ ìyá náà látara àwọn oúnjẹ rẹ tí wọn jẹ ní o lọfà o wọ ìyàwó ọwọ àgbẹnutì tọkọ rẹ bá ti dé àfikẹ́ lọ ra búrẹ́dì àtàkà yóò yá ló dín àkà bábọ́n bàbá ló ṣe búrẹ́dì ọ̀há ni ò nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀nà ìdá tí ó fìgbà nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ṣe ń jẹ fún pìpì òun jẹ fún kó jẹun rẹ kó jọwọ́ rẹ bàbá tó ra ìkó tún nù síbọ̀ ìsìn ó nù kó jẹ́ ọkọ rẹ ó nífẹ̀ẹ́ rẹ̀ lára wọ̀ lélẹ́yìn náà bọ́bá sì lágbára mọ́ bọ́bá sì lágbára mọ́ òsì bẹ́ẹ̀ ọlọ́run bọ́bá lékè yóò jogún fẹ́ẹ́ ìfẹ́ rẹ̀ yóò jogún ẹsẹ̀ mi rẹ̀ ṣùgbọ́n wá jẹ́ nìkan ọ̀rẹ́ ń sùn lásán ọkọ rẹ̀ fẹ́ jẹun ṣẹ̀ṣẹ̀ ń lọ ra ń jẹ ń ta tẹ̀ ń bá ọ lọ o èmi ò ní o tọ́lọ́n bá ní ọgbọ́ o ló jásí fún ẹlẹ́ẹ̀kẹjọ anta fadọ̀ òfi ẹrùdèhí ẹrùdèhá ọ̀làdèhí wà máa lè kọ́ máa sọ ọkọ rẹ níbi ọmọlúàbí rẹ ọmọlúàbí rẹ ọmọlúàbí rẹ bí ti ọkọ rẹ o kó o sì máa ṣọ́ àwọn ọmọ rẹ̀ àti dúkìá rẹ tó gbọ́ lọ́wọ́ bá pé fassalihatu qanitatun hafidhatul ghaibi bima hafidhallah máa máa lọ ságbére kí ó máa lọ sófófó kí wọ́n máa sọ pé ẹlẹ́ha àfa alágbájá ni ìyá alágbájá ni ó dojú tọkọ rẹ̀ ládùúgbò eléyìí ó dojú tọkọ ni ó gbọ́dọ̀ jẹ́ nìkan sọ ìwọ̀ rẹ máa sọ dáadáa má jẹ́ ìwọ̀ rẹ ọmọlúwàbí má jẹ́ bàjẹ́ ládùúgbò jọ bàjẹ́ ńlé má jọ bàjẹ́ mọ̀lẹ́bí lára ojúṣe rẹ ni èyí pé wọ́n máa ṣe jákujàku wọ́n máa ka ọ lẹ́ni ibú ẹni ibú wọ́n máa fi wọ̀ tọ́lá nàbí Muhammad sallallahu alaihi wasallam pé nígbà wọn bí nípa khairun nisa tàbí sàlẹ̀ sọ pé wọ́tà fáàdù òfin náà sì á wọ́n máa lè kọ jẹ́ nìkan tó pé ọ sọ̀ra rẹ níbi ẹ̀mí ara rẹ má máa rìn kàtìkàtì rìn gbé rìn àbùkù má rìn kò sì sọ dúkìá ọkọ rẹ pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹsàn-án antẹ́sùkọ̀rọ̀lá adúpẹ́ fọkọ rẹ o ọ̀là tó jẹ́ ṣèlú fàyà so ọ̀là tọ́lọ́run bá jogún fọkọ rẹ má jà ní ẹ̀ o ni ń rí gbé ń ranù wọn bá ti ń tó gbogbo ẹni tó níwo bí ìṣẹ́ rà ní olórí bẹ́sikẹ́ sọkọ náà lélẹ́yìí àbí àbí bàbá ọmọ a ò ń yẹpẹrẹ ọkọ rẹ ni o máa dúpẹ́ fọkọ rẹ lórí orí tó ṣe fún wọ́tọ̀ àṣírò bil ma'ruf sì máa bá gbé pẹ̀lú dáadáa lòmíì ẹni ibú ni lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹni bú lọ́yà ó ti ya ajá hẹ́hùn hẹ́hùn ó ti ya olóńgbò ó ti ya ajá àdúgbò lógi ó ti ya olóńgbò olóńgbò tó ti ya ẹ̀hẹ̀n nà ipò òun ló dáa fún ṣàánú ara rẹ̀ ṣàánú àwọn ọmọ rẹ̀ àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam sọ pé la yanduru Allahu ila imra'atin la tashku li zawjiha wa hiya la tastagni anhu ọlọ́run bò ní fojú àánú kò ní fi wo obìnrin kan èyí tó yẹ pé kò máa dúpẹ́ fọ́kọ rẹ̀ tó sì jẹ́ pé kò bọ́ lọ́wọ́ ọkọ ọkọ ò ná fún síbẹ̀ náà kò ní dúpẹ́ bọ́kọ bá tún fún un ní ohun tí ó jẹ tó fún un lówó tó kó kalẹ̀ tó gbóúnjẹ kalẹ̀ síbẹ̀ náà kò sí ní ètẹ̀lé yóò tún mọ́jú ní lòsì ń nù yóò ti máa rí fọ́kọ nu ẹbí àwọn Muhammad sallallahu alaihi wasallam pé wọ́ra ẹ̀tù náà rọ̀ náà dé sí ní ó ní pé wọ́n máa fi náà hàn mí ó sì sọ̀rọ̀ àlùjẹ́nà sẹ́yìn ó ní wọ́n fi náà hàn mí ó làm arọ̀kàlì yọ́ mú mú ń dọ̀rọ̀ kọ́tì a ah, rí inú àwọn kẹtí ti máa ń rí ìtì rí nǹkan náà tó tó bẹ́ẹ̀ láyé rí ọ̀rọ̀ àìtò àkìsàrò àlíhá mo wá rí fáwọn tó pọ̀ ń bẹ́ẹ̀ ànìsà àwọn obìnrin ni ó kọ́ọ̀lù lima ya Rasulullah àwọn obìnrin bí òpin ló fàrin sí ọlọ́run kọ́ọ̀lù bí kò fòrì hìn láì mú orí wọn ni ó àwọn sàdédé pé òfurínà billah sáwọn obìnrin sáì mú orí sọ́lọ́run kọ́ọ̀lá ànẹ́bí sọ pé yóò fòrìnà ilẹ̀ wọ́n sàn ìmórí sọ́kọ ni o àìmórí sọ́kọ kò sí ohun tọ́kọ sí fún wọn tí ó tẹ̀ wọn lọ́rùn kò sí ohun tọ́kọ sí fún wọn tí wọ́n dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mi wà bẹ́ẹ̀ ọlọ́mọ gbèrò obìnrin bẹ́ẹ̀ kó wá o tọ́ bá yà bẹ́ẹ̀ dákun yẹrẹ ẹ̀ po òun lọ́ dáa fún ọ ọ̀yẹ̀ fúnnẹ́lì ìsà bí ọkọ wọn ṣe dáadáa sí wọn tòun ò ní ṣe dáadáa ṣe padà dákúndákún wọn máa ṣe débi ipá níbi ni pé àṣàǹtà ìlà ìdáhùn náà dáhàrá ó ń ṣe ọlọ́run bá ní pé kódà tí wọ́n ọkùnrin bá jẹ́ pé gbogbo ilé ayé yìí lè bun obìnrin ọ̀hún tó ń mara àti ní ṣe à ń wá rí nǹkan kan tọkàn rẹ kọ́ níjọ́ kan kọ́ láti mọ́ ra ètò mi kọ́ ìrọ̀ nǹkan ohun tí wọ́n máa sọ náà ẹ̀ dáadáa ó máa rí lọ́dọ̀ rẹ̀ rí bí kẹ́ mánéjì rẹ̀ ní bàbá ọmọ lélẹ̀ yìí àwọn èèyàn gidi ń bẹ́ńta àwọn bàbá aláàánú la ilaha illallah la ilaha illallah yakadu samawati yatafattanna sẹ́mẹ̀sì fẹ́ lè yà lulẹ̀ fún tó ń sọ yẹn o ọlọ́run lọ́wọ́ àmọ́ bó ṣe kún ẹnu àwọn obìnrin lónìí pé pé wọ́n máa sọkọ wọn di tọrọ sísì bí ọkọ wọn já sí nǹkan kan kí ló já mọ́ ọlọ́run bó bí ọ́ o ọlọ́run bó bí ọ́ o ọlọ́run bó bí ọ́ o ẹlòmíràn máa ní ọkọ òun kí ló ṣe òfóun ló ń jẹ gbogbo bọ́ bá rí gbogbo ohun tó rí ó ṣe tó síbẹ̀ ní ẹni àpò fún wa ní tẹ́lá jẹ́ o kò sí mu dáàmú o kò fowó ọbẹ̀ ẹlẹ́ o kò sí gbá o kò sáwó o kò gbóúnjẹ ẹlẹ́ẹ̀lẹ́ o gbogbo èsì lọ́kọ́ sí ah, kò sóbìn tó rí iporo yẹn rí láyé tó wá padà mú dáadáa ńbẹ̀ ọlọ́run máa ń padà dójú tí wọ́n ń kẹyìn ni má wàá nù wọn dákun mọ́ fọlọ́run bàbí ọ̀ tọkọ rẹ bá ń ṣe ohun tí bá ń ṣe sọ èyí tó bá kún díẹ̀ káàtó ni ọ sọ yá ọkọ mi o máa ṣe bá a jẹun a sì ń bí ọlọ́run bá rẹ bẹ́ẹ̀ bí òun gbìyànjú pẹ̀lú bàbá rẹ sí mọ́ ṣùgbọ́n lẹ́yìn báyìí èyí tí ò ṣe yẹn ni ọ sọ ọlọ́run bó ṣàtúnṣe rẹ̀ òun ní èsè màláìkà ṣùgbọ́n obìnrin ó lè jẹ́ pé torí bọ́kọ rẹ̀ fẹ́ níyàwó mi le tọ́kẹ̀ gbọ́ lásán tàbórí pé ń bọ̀ wá lásán yóò gbé jẹgbẹ̀rẹ́ lẹ̀ ni ẹni tó ti pé ṣeun hmm, tá jẹ ó ti fún wa lówó ọbẹ̀ ní ìsìn ọlọ́run ọmọ ọjọ́ náà ó ti fún un láyà rẹ̀ ó ti gbóúnjẹ ẹlẹ́lulé ní ìsìn àwa là ń èmi ní ń ta gbogbo ìfowóra mi ránjẹ yóò tún máa sọ fáwọn ọmọ rẹ̀ bàbá yín ò ṣe nǹkankan o èmi ni mo ra aṣẹ tí o ojú ẹlẹ́dàá yín tó ìrọ́sì ni ọlọ́run bó bí ọ o báyọ̀ ọlọ́run o báyọ̀ ọlọ́run o báyọ̀ ọlọ́run o ẹlẹ́ẹ̀kẹwàá à ń tún sẹ́yìn náà ìlàhùn wọ̀tàtàjà mọ̀ máa sọ̀sọ́ dáadáa fún ọkọ rẹ̀ kì í ṣe gbígbà tó o bá ń lo òde rẹwà dáadáa àwọn obìnrin mi tó wá fàṣẹ jù bọ́ lónìí wọ́n máa lọ búra èèwọ̀ ni o kì í ṣe pa ni wọ́n máa ṣẹ̀ṣọ́ ọkọ máa ṣẹ̀ṣọ́ fọkọ rẹ̀ lọ́wọ́ àtúrẹ́ máa lọ búra òun ra nù ní ọ̀nù o ò nídìí ọmọ búra òsínú tá a fẹ́ fi pupa sí i kò sí nípa fẹ́ fi ṣe àwọ̀tọ́ ọlọ́run bá jogún fún ọ náà nìyẹn ọ̀fọ́n ìbàjẹ́ bó ṣe rí yẹn náà ọ̀fọ́n ìtì sọ̀sọ́ fúnra rẹ ṣéhun rẹ dáadáa múra dáadáa máa wẹ̀ lóòrèkóòrè máa fọnú gbàkúgbà àwọn aṣọ tó kó sísàlẹ̀ kọ́ńbọ̀dù tuntun tuntun tó dáa yẹn máa wọ̀ sọ́kọ lọ́rùn máa fi dọ́kọ lọ́rùn àwọn èsùgbèlèké táwọn ọkùnrin máa ń wọ jákujàku ń ta yẹn òsùn tó burú fún ọ̀tọ̀ jẹ́yàwó ó máa wọ fọkọ rẹ nulẹ̀ gbogbo àwọn lọ́rùn yorùbá kan tí wọ́n máa ń sọ a máa ń pè máa máa pè mí wọn á ní amúṣẹ́yá ni gbogbo èyí tó yọ jẹ́ ọkọ̀ rẹ ni ọwọ́ sí lọ́rùn ṣùgbọ́n wọn máa ṣe jẹ́ tó fẹ́ lọ ọ̀tá lọ́wọ́ amúra bí yẹn gidi ṣùgbọ́n máa jẹ́ nìkan aṣọ èlùbọ́ aṣọ ata aṣọ àlùbọ́sà aṣọ tí máa jírùn lárẹ̀ aṣọ tó yẹ pé gbígbọ́ tábà fọmọ tán omi rẹ̀ náà lè lè núra náà ló gbà pàdé ọkọ àwọn kẹsì ń bẹ tán jọ ń múra dáadáa fọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ ń ti di iṣẹ́ bọ̀ ó jáde múra lédè yóò sọ ló ṣe é lẹ́kẹ́ ọrùn títí tí múra lédè ó tọ́ gbogbo ẹ̀ kọ́kọ́ ní orí alhamdulilah mo dúpẹ́ fọlọ́run mo rí un gbé inú ilé mo máa ṣe yẹmẹyẹmẹ ó tún un ṣe rí jákujáku kò sí inú wọ ọkọ ni pé à ń tún zẹ́yìn náà ọ̀tẹ̀tẹ̀ jẹ́ ọ máa ṣọ̀ṣọ́ fọ́kọ rẹ̀ ó sì máa rẹwà sí lọ́rùn pẹ̀lú nígbà tá a bá débi tọkọ náà a máa ṣàlàyé eléyìí bákan náà allah tamunna alayhi idha anfaqat alayhi wàhálà àwòládìí idha anfaqat alayhi wàhálà àwòládìí mimma aliha ọ gbọ́dọ̀ máa ṣèrègùn lé lórí lórí ọkọ rẹ o má ṣèrègùn lórí ọkọ o lórí ohun tọkọ ń lélẹ̀ olórí tàbí wọn náà gbìyànjú ọ̀nà nǹkankan fún tàbí ọ̀nà fáwọn ọmọ rẹ̀ ọwá tún ṣe règún yíyan kíni ebí mi mọ́ra bàtà káwọn ọmọ ní kíni ọwọ́ ọkọ náà sì lọ sọ́ra lórí eléyìí nígbà bá débi tọ̀dọ̀ ọkọ àgbà sọ lẹ́kùn rẹ́rẹ́ má fún ọkọ ìyàwó rẹ láyé láti jẹ́ pé òun ni wọ́n máa ṣe gbá náà máa ṣàwo gbogbo ojúṣe ilé ọ̀run rẹ lọ́wọ́ ọ̀run rẹ lọ́run kò sí o nígbà bá débẹ̀ yóò yé pẹ̀lẹ́pẹ̀lẹ́ inṣàlá àákẹ́dẹ̀ wáyé tàbí sọ ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ó máa lówó lọ́wọ́ mọ́ lónìí àwọn obìnrin ń lówó lọ́wọ́ kí ló a máa sọ nígbà níbi ìní láì tààlà ẹlẹ́ẹ̀kejìlá àǹtẹ́gùdọ̀ bìlìyèsír ọ̀tẹ́kùnà àdé ọ̀lá tó kàlẹ́ fòfófá ọkọ̀tọ̀kọ̀tì ìwọ obìnrin o gbọ́dọ̀ yọnu sí wọn ọba yọnu sí wọn ọba ìyẹn ni pé láyọ̀ ọkàn má gbé ọkọ rẹ sípò tí ò lágbára wọn tọkọ rẹ ò lágbára má gbé ọkọ ọlọ́rùn ọkọ rẹ gbin ò tí ì ra mọ́tò oníkọ́ ra mọ́tò fún ọ ọkọ rẹ ò tí ì lọ sí mọ́kà oníwọ̀ lọ sí mọ́kà kí ló dé ọ̀pá ni wọ́n sẹ́yìn léèmọ́ ni ọbẹ̀ sí kégbé rẹ kí olóhun níyàwó olóhun ṣe gbá wọn ìsọ pé kó tó níyàwó àfikọ́ rẹ̀ mi lọ sí mọ́kà òun gé òsì sí ìlọ kí ló dé tó dá aláàmú ni tó hẹ́ ilé mọ̀ ni mo jẹ́ ọ̀lágbára má gbé kọ ọlọ́run má gbé kọ ọlọ́run ọlọ́run bá sọ pé yóò ń fi kọ́ tó ń sáàtì ń sáàtì kẹ́ni kọ̀ọ̀kan ná nínú tọ́lọ́run bá jogun agbára tó jogun fún nínú àrísìkí mọ́ ń kó dé wáyé rísíkò ní tọ́lọ́run bá kéré àrísìkí tiẹ̀ wálé yóò ń fi kọ̀ mímọ́ àtàhùn lọ́ọ́ òun náà nẹ́nu tọ́lọ́run bá jogún fún la yukallifullahu nafsan illa ma ataha ọlọ́run bó gbé kọ́ ẹ̀dá lọ́run tayọ ohun tọ́lọ́run bá jogún tó pín sọ́dọ̀ rẹ̀ sayaj'alullahu ba'da usrin yusra kò tó lónìí ni yóò padà sẹ́kùn lọ́la gbogbo òṣò yóò tá a bá ní lónìí lọ́run bó padà mú dẹkùn wa lọ́la fún wa apẹ̀rẹ̀ ọlọ́run àwọn àtàjọ obìnrin ká má gbé àwọn ọkọ wa sí kọ̀ǹdíṣẹ̀ tí wọ́n lágbára ká má gbé wọn sí bẹ́ẹ̀ táyà pé wo bẹ́sikẹ́nẹ̀ la ní bẹ́sikẹ́nẹ̀ ni ká máa rà tá a bá sì lówó ẹja ń jọ́ mi kárẹ́jà bàbá lówó ẹrin jọ́ mi kárẹ́rẹ́ kèsì páwà wò pé rárá o ẹja alárin lèmi ọ jẹ́ o ẹjẹ́ odò lèmi ọ jẹ́ o wọ́n wá sọ pé tọkọ rẹ̀ bá tilẹ̀ rẹ̀ jẹ́ odò fún ọ òun ò lè sí ìdáná fún ah, ọ̀ tẹ́ra rẹ ní o ọ̀ tẹ́ra rẹ ní o ò ní ayọ̀ ọkàn èyí sì máa ń láyọ̀ ọkàn ọkọ ni ọlọ́run lọ́mọ bó ṣe pin fún yín lónìí yóò tún padà sẹ́kù lọ́la bákan náà allah tẹ́ fún alòmọ́ ayò déhìí máa yẹ ìdọ́kọ̀ wọn ò gbọ́dọ̀ ṣe ohun tó yẹ pé ọ máa fi ṣe ọkọ̀ ń sùtà tó máa fi ní ọkọ̀ la ó sì gbọ́dọ̀ ṣe ohun tó máa fi múnú bì sọ́ra o torí pàdé bí Muhammad sallallahu alaihi wasallam pé ó bí yóò ti bá ń ṣerú rẹ̀ àwọn ẹlẹ́njẹ́ ẹgbẹ́ tí ń bẹ lálùjẹ́ náà wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ kan níbi Muhammad sallallahu alaihi wasallam pé láti odi ilà kọ́lá tó zàwùjẹ́ tó mí nàlẹ́ fún rẹ̀ àìn àyàfi àwọn ìyàwó rẹ̀ lẹ́yìn jí ẹgẹ́ síbẹ̀ lálùjẹ́nà ọ̀pọ̀ ògbẹ́ náà bá wà lùjẹ́nà lọ́kùnrin ló ti níyàwó lọ́hùn àyàfi wọn máa sọ báyìí pé látúdí má ní ilà látúdí má ní ọkọ wa là kọ́ tẹlẹkìlà ọlọ́run bọ́ bọ́ ọjà o kọ́ tẹlẹkìlà ọlọ́run bọ́ bọ́ ọjà o wọ́n máa jowú lálùjẹ́nà fàyín nàmọ́ wà dẹ̀kílò ìndàkì ìbó sì wà lọ́dọ̀ rẹ ní fúngbà díẹ̀ ni yóò ṣe kan yóò fa àríkọ kí ilẹ̀ yìí ó sì fẹ́ yá tí ó padà ìyá wa bá wa wọ́dẹ́ o àwọn àyàwó alálùjẹ́nà làwọn tí ń jowú kalẹ̀ yẹn o kí lọ́ máa ní ààrẹ sọ máa kó sùtà bó bẹ fọ́kọ rẹ̀ má kó sùtà bà bẹ́ẹ̀ lọ́wọ́n ọba fún ni tó bá kun díẹ̀ káàtó fóun náà tí ó mọ̀ ọ́ sí bẹ́ẹ̀ lọ́wọ́n ọba fún kọ́lọ́wọ́n bó ṣàtúnṣe ẹ kó yí ipò tó bá yí ipò fọ̀kànbalẹ̀ ọba tí yọ bá wọn náà kí lọ ọkùnrin wọ̀ nínú aṣọ kí ń wọ̀ nù bàtà èdè tó bá da fọ́kọ bí lára ti yínlẹ̀ láti rí jù èyí lẹ́kọ̀ọ́ sọ́run lẹ́kọ̀ọ́ sẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́ tá gbogbo bí èyí lára yín láti rí kí lọkùnrin ọwọ́ lẹ́yìn bó bá ti ṣòkòtò tí bàtà bàtà rẹ̀ lè má ju lẹ́yìn lẹ́yìn lọ́ọ́ ra bàtà àwọn abàmì kan lẹ́kọ̀ọ́ lẹ́kẹ̀ẹ́ lè lógóòdì ìwọ ní kọ́kùnrin kó lógóòdì èyí lè lógóòdì one million naira tọkọ yín bá ti lówó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́n bá fọkọ rẹ̀ kọ́ lọ́wọ́n bójú owó dé wọ́n rí ẹ̀tọ́ rẹ̀ lára rẹ̀ pépè yẹn ọba bí ọba já ọ òwò tó ń ṣe gẹ́gẹ́ lójóbìnrin yọ jọkọ rẹ òkọkọ lọmọ nìyẹn torí pàdé ìdí sọ̀rọ̀ mọ sọ̀rọ̀ lọ sọnsọ nípa ìpè ní ẹbí ìdí ṣe pé wọn gbé pè yẹn lọ sí sámà wọn ò ní jọ wọ sẹmẹ ara wọn wàá dà padà sọ́dọ̀ ẹni tí yẹn ṣe fún ọwọ àṣẹ pé fọkọ rẹ táìpọ yẹlẹ ní èpè ikùsà ọwọ àni òní lárí kọ dà fún òjì sí pé Ọlọ́run níjó níláyọ Ọlọ́run níjó dà fún ẹlòmíì sọ pé tálọ́sẹ̀ bá jẹ́ ọ̀dà fún tálálẹ̀ ò ní jẹ́ òtísẹ́ bẹ́ẹ̀ fọkọ rẹ bó ti ẹ pọ̀rọ̀ fọ̀rọ̀ ni ọba kì í dààmú àwọn mùsùlùmí mu tálá láàárọ̀ tálá lálẹ́ ọ̀rọ̀ bú ni wọ́n kún àwọn obìnrin tí wọn ò ní mọ̀ àwọn tí ń jí sọ fún àkídẹ́sìn ní lọ ń sọ yìí báyọ̀ ọlọ́run ọba wọlé ló ṣépè fọkọ rẹ ọ̀pọ̀ wàá yẹ lẹ́nu èpè tí ẹ̀rọ ìdè ṣépè tẹ́yìn ṣépè fún ọba ti yẹ ń gbé bọ̀ ọ́dẹ̀ ní tọ́sẹ̀ ẹnìyẹn o àfi jù à ọ̀pàdàbọ́sà rẹ̀ padà dákun ìwò lọmọsẹ rẹ̀ rẹ kò sí ìtọmọsẹ nù ẹ ló jẹ pé jìnnà sí pé àdúrà náà máa ṣe fọkọ ma bákan náà à ń tún sìnà ọkọ àwọn tó jáwọn ọkọ̀ wọn àtàwọn alásùnmọ́ àwọn ọ̀rẹ́ àwọn mọ̀lẹ́bí àwọn àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ máa ṣe dáadáa sí wọn eléyìí ń bẹ lọ́dọ̀ àwọn mi ọkọ ọmọ wa fẹ́ o ọkọ ni òkè lọ́kàn nígbà láwọn ìyá rẹ̀ kí lọ́kàn nígbà bàbá rẹ̀ àbí àwọn ní ọmọ gbà wọn fi fẹ́ra wọn kíníkà ẹlòmí òkò halẹ̀ bolẹ̀ fọ́kọ ọkọ ní ẹlẹ́mà ní láàkáyè ìyàwó ìnìkan ní ọbí sítì nígbà tí sọ́kọ bá padà á dé yóò máa wá káwọn fámílì ọ̀rẹ́ wọn lọ́wọ́ hmm, nígbà tó níyàwó ibò orí ti wárò tó jẹ́ pé ìwọ ni ó tọ́kọ rẹ sí o bó lọ ò ní gbé ọkọ rẹ jìnnà sáwọn fámílì rẹ ìwọ ni o ti bẹ lọ́rùn rẹ obìnrin tó pé fọ́kọ rẹ̀ máa ṣe dáadáa sáwọn bàbá ọkọ àti ìyá ọkọ àtàwọn alásùnmọ́ rẹ̀ lápapọ̀ máa ṣe dáadáa sí wọn dáadáa dọwọ́ rẹ̀ pẹ̀lú wọn bákan náà à ń tó fèrèsọ alàlẹ àyà àti máa hù wàhálà àtẹtìbò tọlá kìlẹ gẹrì sábàbí ṣàríà yìí wọn gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún kọ máa jẹ́ nìkan tó yẹ pé ìṣẹ ní ayé rẹ̀ pẹ̀lú ẹ ẹjọ máa mọ níjà ara yín lọ májọ jẹ́ pé torí pé ajé àmú ló nira lọ́wọ́ òpó fẹ́ kọ́ hmm, yóò ṣòro tí ẹ bá ṣe pé sábàbí ṣàríà kan tí sásòfin fẹ́ ọyọ́kọ̀ rẹ̀ hàn kírun mọ́ tàbí ń mutí tàbí ń gbèrè káàkiri tí ọ̀sá jẹ́ pé ó kò fi lẹ̀ ọ̀sọ̀ọ̀sọ̀ọ̀sọ̀ tọ́ ọlọ́run sì ní nìkan ní ojì lọ́nà bá tún ti jì tó àwọn ará ìyá ara rẹ ni o ò ti bímọ mẹ́fà fún méje mẹ́jọ mẹ́sàn-án ọ̀wá lọ́sẹ̀ fẹ́ kó gbáà ní láago mélòó ọkẹ̀kẹ̀rẹ̀ léèmọ̀ ni ọjọ́mọ ọjọ́mọ ọlọ́mọ àwọn ọmọ rẹ̀ ọ̀padà jọmọ ọlọ́mọ ni mo tí ẹ̀kọ́ máa ń nẹ̀gà fún ọ̀padà fẹ́ máa ń nẹ̀gà fún ó ṣe sùúrù níwọ́n tó ti ń ṣe sùúrù bọ̀ tipẹ́ tó fi débi ipò ti bímọ mẹ́jọ fọ́kúrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó mo ti kọ̀ máa má níjẹ àyàfi tó bá àyẹ̀pọ̀ bá ríbi tó fi ọlọ́kàn balẹ̀ tó sì jẹ́ pé tó ọlọ́run bọba láàánú kò sí ibi tí ó lè mú dáadáa wá kò sí ibi tí ó sì lè mú dáadáa jáde bíbẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ bá tí máa ń sàánú ẹ̀dá lọ sàánú ẹnìkọ̀ ọ̀gá wa ẹlẹ́ẹ̀kẹrìndínlógún àti àhùdà lẹ́yìn ìdá máa da àrùbá àti aṣọ wa ṣọ́ akọ rẹ ara rẹ ọ̀yá sọ tó burú láti jẹ́ pé kò máa sàádọ́ àbúkọ́lọ́ kó jùmọ́ àlàáfíà fún tó bá nídìí pé kò sàbẹ̀wò rẹ̀ kò sàbẹ̀wò rẹ̀ ò sàdọ́ àfún kò sì máa rò ó kò sì máa ṣe wá sí fún un ló ń bá nìkó padà jásíkú ìwọ̀n bẹ lọ́rùn rẹ o tó jẹ́ pé ó lo oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ìtọ́lọ́run bá sọ fún aná alukuran kó tó di bọ́ láǹfààní àti ní ọkọ̀ mìíràn àyàfi tó bá wà nínú oyún tó bá wà nínú oyún tó bímọ tán a jẹ́ pé ọmọ bíbí òun ni ó fa ọmọ kò oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá mọ́ ọ̀bẹ̀ lọ́run gbogbo àwọn ìwọ̀nyí ń bẹ lọ́rùn obìnrin sọ́kọ rẹ̀ ọlọ́dà òjá lè múṣẹ o gbogbo ìgbà yóò tàbá múṣẹ àmì lọ́jẹ́ nínú àmì pé àti òwàlù jẹ́ náà yóò sì jáwọ́ fún yìí bàtí ẹ̀ bàtí jẹ́ mùsùlùmí ẹ̀sìn tí ó sì fọlọ́ pẹ̀lú bá gbára rẹ̀ sí mọ́ ní kí òun gbáwẹ̀ kò sì mọ́kún papọ̀ mọ́ lọ́wọ́ wá tó mú gbogbo àwọn mẹ́rìndínlógún tá a sọ yóò mú lò àwọn ẹ̀kẹ́ pé ọlọ́run ìyàwó èyí tí ọkọ tí ó sì fún owó ìyàwó èyí tí ọkọ ó sì fún ilé ìlànà padà gbéyàwó pẹ̀lú nǹkan lọ́kọ̀ sọ àti wà nínú olùkọ́ ilẹ̀ àdá asafullahi wa lakum wa lisa'il muslimina kulli dam innahu huwal ghafurur rahim assalamu alaikum wa rahmatullahi wa barakatuh